at the Melbourne Park. Semi final will be Ashley Betty up against Madison Keys. 15 minutes almost gone like 15 seconds. On behalf of my studio managers, my name is Bola Hon Olalere. 8 o'clock on the AM side tomorrow, I will be here to celebrate the latest and the biggest news making the rounds in the world of sports. Until then, enjoy the rest of your Tuesday. Stay out of trouble. I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ladies and gentlemen, if you're looking for the cleanest sound, from the good old vibes to the freshest jams, stay tuned to Fresh 105.9 FM. fresh fm. Adésínlá Yínká jẹ kò lè mọ yí nǹkan kan n tó mọ ń bì ni mi ò tí ì jẹ́ kémi náà yí kan mọ́tẹ́jì tá a fi pagbo transmitter ni. <laughs> main section output level. <laughs> honestly olú ló mọ iṣẹ́ àṣelà o ẹ̀mẹ́ ìbínú o ẹ̀mẹ́ ìbínú o aago márùn-ún ti lé kọjá ìṣẹ́jú mẹ́sàn-án kó lè bá a dá ni a gbọ́ ọ̀rọ̀ kan tó tó lákàkì díẹ̀ àwa ń jiyàn rẹ̀ ṣó pọ́síbù ní kò pọ́síbù bí málàmù ṣe gbọ́ yorùbá tó òun náà tún ní ẹnẹ́nẹ́nẹ́nẹ́nẹ́ àti ẹ̀gbọ́n dáńkó ara wa ń tiẹ̀ fúngbà àkọ́kọ́ látìgbò ti ṣubú lórí ọ̀kadà ó ti hàn pé ó ti ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ jẹ́lú ni wọ́n ń bọ́ fi sí ẹ̀rẹ́kẹ̀rẹ́ yìí. ó ti ó ti bọ́ sí battery setting padà. padà ṣé jẹ́lú ni. jẹ́lú ni. jẹ́lú ni. àtọ́yìn ó ní kó lè padà sí normal skin. normal skin so that a lè a lè a lè rebuild normal skin so yẹ pé a papọ̀ a level a hmm. level skin yẹn wọ́n á rí i pé skin yẹn skin yẹn ó papọ̀ pé ibi ẹ̀kẹ́ yẹn kò dúra wọn lọ. honestly o ṣubú rárá. wọ́n bọ̀ wá wé tiẹ̀ lọ́la pé ẹ̀kẹ́ yẹn tí ò ti dúra wọn lọ wọ́n gbé wé tiẹ̀. ẹ̀ṣù bìrìbìrì ẹ̀ bọ̀ o ìwé. ìrírí mi tí mi ò lè gbàgbé ó ṣeé ṣe kí n ṣe àẹ̀ lórí ètò lónìí ìrírí tí mi ò lè gbàgbé. mo hmm. yẹ kó èmi ti mọ mala ma fa. ọ̀gá no too far wàllayi. no too far. lónìí ọ̀gá de wọ́n ti wà mí. o ti eh. dé. o ti dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹja alẹ́ mo dé kutukutu bí ẹja òwúrọ̀. èjì ni kì í ṣe ẹja. bẹ́ẹ̀ ni wa sẹ́ndì sẹ́ntì. o yà lọ sẹ́ndì sẹ́ntì. mo dé wàrà wẹ́rẹ́ bí ẹja ìyálẹ̀ pa. ìyálẹ̀ ta. kankan náà ni ọ̀gá. a ah, sọ kankan náà má kó bá mi. ọ̀gá ẹ má fi ejò kọ ejò mi. ẹ má fi. ejò kọ ejò mi. ẹ má fi ojo pé òjò. ẹhẹ ọgá wa sẹ́ndì sẹ́ntì mọ́làn fresh náà ni Paul Adéjọlá tí ogun yẹn mọ̀sí olówó kẹ́tù ni. ṣé Paul ni àbí Paul. p-a-u-l. ṣé Paul ni àbí Paul. ọ̀gá ṣẹ̀yẹ méjì ò kí ń jẹ́ sàká. o ní. ṣẹ̀yẹ méjì ò kí ń jẹ́ sàká. so ṣẹ̀yẹ méjì ò kí ń jẹ́ sàká. bẹ́ẹ̀ni ẹyẹ méjì ò kì í jẹ́ àṣà. <laughs> ọ̀gá kankan náà ni wàsá ti sẹ́tì ọmọ yorùbá kankan ni ojúlẹ̀wé ọmọ yorùbá ọ̀fọ́sà ti dókítà Yínká Ayọ̀fọ́lé tó bá ti kọ̀ mí mọ́lá hmm. bẹ́ẹ̀ ni tó bá ti pè mí ní ọkọ ọmọlẹ́kùn kọ ọmọlẹ́rìn kankan náà ni. ọ̀pọ̀ kọ ọmọlẹ́kùn kọ ọmọlẹ́rìn kankan náà ni. ò ń pọmọlẹ́kùn tó ń pọmọlẹ́rìn. ẹ jẹgẹdẹ ló máa sọ bẹ́ẹ̀. ẹ jẹgẹdẹ ló tó kàn sọ. ok wà á sọ joke tó máa rẹ́rìn tán wà á tó ayọ kòbókò. ní o tún bá rọjú mọ́ ọmọ báyìí. àwa rọjú. àlejò pa. wàkálá ni ọ̀gá. wàkálá. mo ti kálá báyìí. ẹ̀jẹ̀ ó ní jàre èyẹ gbọ́dọ̀ mọ dárẹ ẹnu dùn àìjẹ́ bẹ́ẹ̀ patẹ́ńsẹ̀ lè pa àyàn dànù. mo ti fẹ́ sọ fún yín létí pẹ́ẹ́pẹ́ ẹ̀rì wá wá ń bì báyìí. Ah, ah. bòbó yẹ ẹ bá sọ̀rọ̀ ẹ̀yin àgbàlagbà lélẹ̀ bá kó stop ẹlẹ́dẹ̀ jíjẹ ẹ wo bọ́dì yẹ ẹ wo bọ́dì tó lò. ó máa ń jẹ lẹ́dẹ̀. ó pọ̀ jù. dídín ló máa ń jẹ àti bíbọ̀. bíbọ̀. àti dídín. àti dídín. bó bá ti ń bọ̀ lọ́wọ́ a máa jẹ kọ́ bá di tún jíjẹ ni ẹ wo ẹ̀kẹ́ ẹ wo bọ́dì. dùnà ṣé òun jowú bọ́dì ọmọ lọ́mọ ni. nù ẹ̀rú bá kọ́ lọ. èèyàn kan ló ní kọ̀gbẹ́lẹ̀ ìjágbe mọ́ wọ̀. nù ọ̀gbẹ́lẹ̀ kọ́ sátọ̀ dádì mi. sátọ̀ dádì ẹ̀ kọ́ ọ̀gbẹ́lẹ̀ ìjágbe mọ́ ni. Ah, ẹgúnlé wọn á láwọn bọ̀bọ̀ yìí tún mọ̀ mo ti mọ̀ yẹ́bọ̀ èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́bọ̀ èmi ti mọ̀. àtijọ́ àti mu ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ kọ́lọ̀njọ́ kó gbárí ajéjọ fún wa ẹ dédé wòyí ẹ bójú ọjọ́ ṣeré má làmọ́ kí àwọn èèyàn rẹ o ẹnìkan nú àwọn èèyàn rẹ rí mi ó wá sọ ní ṣé aráàlú àwọn gangan ni malam. Okay n bɔ nílùú tiẹ̀ ṣe Zaria ni àbí Kano àbí Sokoto. Sokoto lòun. Sokoto ni dan Zaria ni ọmọ Zaria ni. ọmọ Zaria ni. Ah. ọ̀gá tiwa sí Kaduna. ọ̀gá àìpọ̀ ni. wọ́n béèrè pé ṣé ọmọ Sokoto ni ẹ ni àbí Kano. a ah, ah, Zaria na girma ibe na moti da gwa zaria ne ne oga ma kare ai fole wasi kaduna mutum mm. waya zaria bo shiri mini oni a ilé lẹba sí ni ah! ko lára wa de lẹyọ jẹ ká lọ. ṣe express títì ni wọn ti rí ọ ní láyìnká ti rí ọ ni àbí ibi o ti mu kùnú àbí ibi o ti ń ta fura èwo nù. ọ̀gá inú goslo ni ọ̀gá mi ti rí mi. goslo náà wà nbẹ yẹn náà. goslo náà wà inú goslo ni ọ̀gá o ti rí mi. kí ló ń ta nu goslo ń gbà náà. ọ̀gá wọn ń ta handkerchief àti air freshener seven stick seven four da. Ah, nǹkan tó ń tà ní Zaria nìyẹn nǹkan eh. tó ọ̀gá wa rí mi wá ní má bọ̀ nílé o má bọ̀ nílé o ilé ìlẹ̀bà sí ní Èkó o orí olè oníṣùtà o. pé kó má bọ̀ nílé ilé ìlẹ̀bà sí mi Èkó ilé ìlẹ̀bà sí ní Èkó orí olè. o ní orí olè kò ní sùtà. so orí olè ni ẹ báyìí. ọ̀gá ayífọ́lẹ́ lọ́sọ́bẹ̀ ó ní kí n má bọ̀ nílé ó ní orí olè ò ní sùtà. Eh, orí oyè kì í sùn ta ni wọ́n sọ kì í sórí oyè. ọ̀gá kékeré ni ìwà sunday sunday kára èjì máa ṣá kára àṣà mi èjì kí èjì má ti gbé ẹ̀fọ́ ni. káró di má ṣọ káró ṣọ mọ́ di kí ìdí má ti gbófo. ọ̀gá kékeré ni. ṣe mọ̀ pé àti ọjọ́ tí wọ́n ti ṣe omi gbé yẹn ta àrómi yẹn dá padà fẹ́ni tó lómi yẹn ni àti ní bóbẹ̀rù lórí bọ́dà mi. ṣé o sì lásìdẹ́ǹtì báyìí. mo ẹ̀ <laughs> bẹ́ẹ̀ ni omi yẹn tí wọ́n gbé ní orí òkè. wọ́n ṣí omi gbé. ọ̀gá omi tiẹ̀ ni mo gbé òun ló gbé omi tèmi <laughs> ẹ ti exchange omi o ti yé mi so kò ní ìdí kí láyínká ta yín síta mọ́ a ti mọ̀ pé ẹ ṣi omi ara yín gbé ni omi tèmi ló gbé omi tiẹ̀ ló gbé omi tiẹ̀ nìwọ náà gbé omi tiẹ̀ lówó náà ó ti dáa débò gbàtàdélé ni mo ṣẹ̀ṣẹ̀ rí orúkọ lára rẹ̀. o ti mú ngbà yẹn. mo ti mú ta mo ti wá rí orúkọ tiẹ̀ lára ẹ̀ lára kẹ́gì. wàá rí pọ́tébù lára ẹ̀. mo ti mọ̀ ọ́. lọ kọ́lọ̀ kẹ́gì yẹn orí bá kankan náà. kọ́lọ̀ kẹ́gì yẹn bára mu kankan náà náà ni yín àyèbí kan náà náà ń lọ. àyèbí kan náà ni. no ibì kan náà kọ́ la àwọn ah. ọba left mi dẹ̀ gba white. <laughs> ẹ ti sọ mẹ́ra ẹ pàdé. ibi staircase yẹn tẹ́ ọ bá fẹ́ sọ kálẹ̀ níbi orí òkè lórí òkè bí atọrọ abẹ̀bẹ̀ ibi tí àgbélébù wà ní tí wọn ti máa ń tọrọ abẹ̀bẹ̀ ni <laughs> hmm. ibẹ̀ láti tọrọ láti bẹ̀bẹ̀. ewúrẹ́ wọlé kò júbà ó dẹrun àmúso àgùntàn bọ̀lọ̀jọ́ wọlé wọn ò júbà wọn dẹrun àmúbọ̀rìṣà mo ti rádìyẹ òkòkò rí tóun náà wọlé tí ò júbà àgò ló padà wá dádìyẹ ọ̀hún gbẹ̀yìn àtẹwúrẹ́ ni àtàgùntàn ni àtàdìyẹ òkòkò yóò bì í ṣe kankan nínú wọn súnmọ́ba nígbà ẹgbẹ̀fà jìnnà sọ́ba nígbà ẹgbẹ̀je àrọ́bà fín ńlọba ń pa ìbá bàbá ìbá yèyé ìbá gbogbo àwọn ajóni lọ bá àwọn pèdèpèdè tó ti ń pèdè káwa ètò bẹ̀rẹ̀ sí ní pèdè ńgbà tá àmọ́ pèdè pípé yìí láàpè tí ó fi pé ìbá àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń sọ̀rọ̀ kólú aṣẹ́gun tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀gbà tó ń gun ọmọ pọ̀rọ̀ sísọ gangan lásọ̀sọ lásọ̀là ìbò yunú ìbàṣẹ́ bí ìbọn ọlọkùnrin olóbìnrin gbogbo àwọn tá a fọjọ́ mélòó kan jùlọ nù iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ igi abáfojúrí náà máa fọ́ ọ̀yàn lójú. làwọn tó ti sọ̀rọ̀ ṣáájú àdìsá. ìbẹ́ni tó lẹ̀bùn nù mi kábíyèsí ọba tó ń jẹ́ èmi ni mo ṣe bẹ̀rù. wọ́n lè ní kò wà professional àmọ́ májẹ̀mú tèmi ni mò ń tẹ̀lé pé tí bá gorí ẹ̀rọ agbagbe kí n yin olódùmarè àdìsá tí n bá yìn ọ́ nǹkan ṣe mí tí n bá fògo fún ọ jẹ́ pé mo jábára mọ́ ọ̀rẹ́ jù àrí ìró alaniọ́ ẹ̀gàn ọ̀rọ̀ tẹ̀tẹ̀ pátápátá ọláporogodo ọba èdìdí ìdáyé ni aláàfin àjọbọ bí wọ́n lolókùú àjọbọ wọ́n lọ́ba ọlá ọba ọlà tí ń gbénu ọlá ńláṣọlá tí ń gbénu ọ̀run ṣògo bẹ́ẹ̀nìkan bá ní kò sólódùmarè ó ń tọ̀hún àjẹ́ pé bóyá wọ́n ti fọwọ́ bá bá ń béèrè pé ṣé wọ́n ti mọ̀ ń lé pọ́ńtọ̀ ń ṣàìsàn hmm. tó bá sì já àìtí ìlówó lọ́wọ́ àbí ti àìgbárí ajé jọ fún un tolódùmarè ò tí ì ṣe àmì sí lẹ́lòmíì fi ń sọ pé bó ìrìn àjò òun ṣe rí ẹ̀sọ́ fóńtọ̀ òun fáwọn tó achieve tí wọ́n da gbogbo ẹ̀ lẹ́kìnní kábólódùmarè sọ ní ọlọ́ba bàbá tímì home care ó mú àwọn bíi yàrá kan lọ bí tí ó ti ṣe wáàsí fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ mú wọlé ìwòsàn lọ ara wọn tó wà lórí ibùsùn nílé ìwòsàn tí wọ́n lọ́lá tí wọ́n lọ́lá tí wọ́n gbàdúrà bọ́lá ń bá lè lọ kó lọ kí àlàáfíà ṣàwọnú àgọ́ ara wọn ohun tẹ̀dá ṣìlò láyé làlàáfíà ni àlàáfíà bẹ́ńbẹ́ rẹ̀ ní í ṣe ṣìnà ni àlàáfíà bẹ́ńbẹ́ rẹ̀ ní í sọ pé òun ń yàlè ni àlàáfíà bẹ́ńbẹ́ rẹ̀ ní í wọlé ní lílọ jí nǹkan ni àlàáfíà bá rẹ̀ ní ó sọ pé òun fẹ́ fi gòbí mélòó kan bẹ́ẹ̀ ni láàfíà táwa ń lò bó ṣe wà ó làwọn kan fojoojúmọ́ rawọ́ ẹ̀bẹ̀ sí tó gbéṣẹ́ fún àwọn àfàdúrà jagun táwọn náà gbójú sókè lórí òkè àlàáfíà táwa ń ṣe bó ṣe wà ó ó làwọn kan ń torí ẹ̀ bẹ Ọlọ́run fún táwọn àáfàá bíi méjì mẹ́ta tí wọ́n ṣe tajud pé Ọlọ́run ó gbọ́ kó àlàáfíà ságọ̀ ara lágbájá àwa tá a ní tá à ń ṣì í lò ká mọ́ tọ́ra staga fúru la lálàáfíà bá kún lára ẹlòmíì abọ́ṣọ́lẹ̀ ń gáràjì a ní súnmọ́ mi máa pa ẹ́ sílẹ̀ bí ẹran àáfíà wà lára rẹ̀ ni tẹ́ni tó wà ní kómọ̀ ni ó sọ pé òun fẹ́ lù yẹn tí ọ̀ máa go tó lù òyìn lọ́jọ́ karùndínlọ́gbọ̀n nínú oṣù àkọ́kọ́ ọdún twenty twenty two ọjọ́ òbí ẹlòmíì ni kò sì mọ̀ Hmm, lọ́mọ da wàhálà sí wa lágbada àwa tá a mọ̀ lóore pa àwà láyé àwà láàyè ká tó fògo fọlọ́hún títóbi níbìmọ̀ títóbi ní ìṣe rẹ̀ ń wù mí ara ìṣe rẹ̀ ni kó mọ́mọ́ tálákà jáde kúrò nu kòsíkòsí títóbi níbìmọ̀ títóbi ní ìṣe ìṣe rẹ̀ ń wù mí ara ìṣe rẹ̀ ni kó ṣàwárí ọmọ alágbe lórí àkìtàn títóbi níbìmọ̀ títóbi ní ìṣe rẹ̀ ń wù mí ara ìṣe rẹ̀ ni kó mọ́mọ́ kò làkò ṣàgbé kúrò nu ebútú nínú rà nínú dọ̀tí nínú gọ́tà nínú tí ń jáfe kan tí ń rùn wà ní ó yá wá jókòó pẹ̀lú ọmọ aládé mọ̀ bá wọn pàṣẹ ó kù bá baálẹ̀ ni tí ó bí ọ́ lè tó bá lò dé òde tó bá lò dé òde dúdú gbẹrẹdù ni mò ń kó bẹ́rẹ́ fún bá tó jókòó lórí òbírí ayé tí gbogbo ayé sì dàbí ẹlẹ́ẹ̀gà lójú ẹ̀ awo ni tún ni rọ ọ̀dúndún asòde dẹ̀rọ̀ ohun tó ṣe òfin hàn yàn rárá ohun tó ṣe òfin hàn wòlíì kankan ọ̀gbàmúgbàmù ojú ọ̀run òṣè gbámú gbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani ọ̀gbàmúgbàmù ojú ọ̀run òṣè gbámú tí ń gbàyàn lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ fàyè hàn yàn. Vincent ọ̀gbàmúgbàmù ojú ọ̀run òṣè gbámú bàbá mi àgbàlagbà tí ń gbàyàn lọ́wọ́ àwọn àgbààyà. àrà láti gbàgbé oko lóòró ohun ẹ̀ ń jẹ́ kí ohun àgbọ̀nrín ó bí ó jẹ́ kábo àgbọ̀nrín ó bí ohùn ẹ̀ fagi kédàríyá ohùn ẹ̀ dàbí romi púpọ̀ ẹni bá lóhùn mọ́ pàdé ẹlẹ́sẹ̀ ìgbèjì ọlọ́run ni o kì í ṣe èèyàn ọ̀ọ́ni tó ní gbogbo ilẹ̀ kílẹ̀ aláàfin gbogbo ìjọba ẹ̀mí àwọn wòlíì mímọ́ atóbi tán aláìní iye pọ̀ kọjá kíkàtẹ́ rẹ kọjá rírí tán gígùn rẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni òlópin àìlìtú òní adáhùn sọ adáhùn ṣe adáhùn mọ́ olú ti ń gbénú àwọn ọ̀run òkè ńlá arógun mọ́tìdí o arabaribiti ni arìbìrabata ìjẹ́pọ̀ta bíi kóyingin òjò ń pòkè bíi kóyẹ̀gẹ̀rẹ̀ òkè òṣà òkè òyẹ̀kùsẹ́ńtómàdìtú olódùmarè kì í wá ní kó tó rí ni kì í lé ni kó bá ni kì í sì ṣọ́ ni kó mú ni wọ́n ló dá ikú tó ní kú láéláé ó dá ìsàn ó kì í ṣàìsàn ó dóúnjẹ ò lè jẹun bẹ́ẹ̀ bí òpó dáṣọ òwọ́ṣọ òtún rìn o wọ́n ló ń dúnnù mi táì fi rò pé mo mọ̀ ọdún tó wá dún lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn àlọ́ ni ó kì í ṣe ìyẹ̀sẹ́ ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. ọlọ́run tó tóbi talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. apostolic church òkè dande ring road zonal headquarters ajé ìgbé ìbàdàn wọ́n ń pe gbogbo èèyàn síbi àkànṣe àdúrà tuesday mẹ́ta oníṣègùn ńlá prophetic prayers pẹ̀lú àkòrí ọlọ́run àwọn bàbá wa god of our father bójú bá ń rọ̀ lèyàn gbẹ̀mí o onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yóò máa tọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ ọjọ́ kẹjọ ọjọ́ kẹẹ̀ẹ́dógún àtọjọ́ kejìlélógún oṣù kejì ọdún twenty twenty two tá a wà yìí ni ó fi wáyé bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ àwọn olórin ẹ̀mí ni lady evangelist tó tómilọ́lá ẹ̀ṣadàì lady evangelist fọlọ́runṣọ́ adéọlá evangelist gbẹ̀ngà bújáde àti evangelist sunday olùkìtìbí jasper àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè prophet joseph akínlolú akínadé láti cac eagles wing prophet yomi ọlátúndé cac orí òkè ìkòyí pastor ṣògo arúlógún jp ọmọ wòlíì zona superintendent òǹlẹ̀ni tọ́lọ́run fìràn yìí rán fún àlàyé zero eight zero three six five seven one six one seven jésù lolúwa wà. Hey! yẹn tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bódìjà tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí dé àti ìbàdàn àti ìdí. tí pọ́ǹpì concept developer that Yes. bódìjà challenge ìwó road oríta fẹlẹlẹ ring road àpáta mọ̀lété mọ́kọ́lá ui and all residents of ibadan finally dk chukwu mary j spoken word theatre production the made in nigeria poetry show lands live in ibadan. Date Saturday 29 January 2022. Time 5 p.m. Venue Wole Soyinka Theatre Art Auditorium, University of Ibadan. Come along with your friends and experience art, poetry, and creativity on a whole new level. You will be amazed, entertained, and reintroduced to your country, Nigeria, in a new way that will inspire you. You will laugh, you will cry, but above all, you will understand better who we are and where we are coming from. Come one, come all. Entry ticket is 2,000 naira only and 1,000 naira that for students with ID card, DK Chukwu Merije masterfully blends music, dance, storytelling, and poetry to deliver a knockout punch on stage. You can't afford to miss this one. Be there ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kípínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó ṣe ọ̀gá ilé ìjọba tàbí taládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe tífọ̀nì ìrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹ́gúnjẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì jẹ́ kí ìlú ní dàgbàsókè. let's talk about it let's talk about it with, with Yinka Ayefele and EOB. all right we need to slow down a bit. aago mẹ́rin àbọ̀múra àti lọ́lù let's talk about it àjọrò ọ̀rọ̀ kan wà tèmi àti láyínká ayéfẹ́lẹ́ ń fà lọ́wọ́ kó tó di pé wọ́n ránṣẹ́ pé bí wọ́n sì ní kó wà òun náà tí ó lọ yóò dàbí àfojúdi ó wá fohùn dá méjì pé kóun sáré lọ pa kóun sì dé pa yóò lọ láyọ̀ yóò sì bọ̀ láyọ̀ láṣẹ olódùmarè ọ̀rọ̀ bí nǹkan ó ṣe dáa náà ni apex fabrics adúpẹ́ lọ́wọ́ yín o wọ́n wà ní gbági wọ́n ń ta lace wọ́n kò bítíbitì lace fún wa unique fabrics tí wọ́n fún wa láǹkàrà náà gbági làwọn náà wà adúpẹ́ lọ́wọ́ yín. ìgbà tó lọ́sẹ̀ tó kọjá àṣírí ọkọ̀ ṣiṣẹ́ mo ń kíyìn ni mo ní mo ní bò lójú ọjọ́ ṣe rí mbẹ̀ wọ́n. ìrírí kan tí mi ò lè gbàgbé látijọ́ mo ti ń gun bàálù mi ì fẹ́ tọ̀ torí mi mọ bí wọ́n ṣe máa ń lo tọ́lẹ̀tì tó wà nù plane so mo ti fi <laughs> mo ti <laughs> mo ti dátọ̀ mọ́ dì í láti nàìjíríà dé Qatar rí tó jẹ́ pé àpẹ́ púpọ̀ tá a tún fi join plane mi d'Amẹ́ríkà táwọn yẹn wá ń sọ fún mi pé kò dáa o pé yóò bà bladder jẹ́ o máa fẹ́ lọ máa fẹ́ lọ tọ̀ tó sì máa ń ṣe mí ni pé tí n gbé ọmọ kọ́kọ́ wọbẹ̀ ìdí tí mi fi tọ̀ ní mi mọ ibi tí mi àti flush ewo lẹ́rìn kò ṣẹ̀yìn náà rí ni àbí òwò ànyìnrà dáadáa. ìtọ̀ yẹn wá mú mi ọlọ́run wá ṣe síìtì mi ò jìnnà síbi tí mo á lọ wọn á flush. ọ̀pẹ máa kan náà kan dìde ni wọ́n á lọ síbẹ̀ ó wá rí i pé mi ò flush ó wá jáde ó wá kú bí ó ṣe bá àwọn <laughs> tọ́wà nu bàálù tí ń ṣiṣẹ́ nu bàálù n bí ó ṣe bá wọn sọ̀rọ̀ wá. ìwé ìjìnlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí wà mí lọ. excuse me who who who come here? ní what happened? the, person there go n tó ń sọ ni pé ẹnìyẹn tọ̀ síbẹ̀ kò flush ìyẹn wá wò kó òun mọ́ wa ni who come here who come here ìyẹn wá nọwọ́ sí mi ìṣọ́ bá mi nọ́ bá ní ah kó ní chéńché yín gẹ̀ ìṣẹ̀lẹ̀ tún bá yín lóde ni ẹ lọ́nu bàálù ẹ̀ tọ́ ẹ̀ wàá fẹ̀ wàá flọ́ọ̀tì ẹ̀ ẹni tó ń bẹ̀kẹ́ lọ flush jàre sọ kí mi ò sì mọ flush nga èmi náà wá débẹ̀ mo ní mo ní kí ló mọ̀ ń ṣe yìí gan ah ibi Yorùbá ni yín nígbà táyìn wá bá pẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ yín ńlọ́tọ̀ síbẹ̀ ṣe ẹ̀yin wàá lè flush ẹ̀kẹ́ kúrò ńbẹ̀ wọ́n wá ní ìkẹ́ ní ìtú eré ẹ̀ lọ́bàjẹ́ èmi mọ̀ bí tán ti ń flush mo wá pè ọ́. àṣé nǹkan kan náà jọ ni wá àwòránwò máa sọ mo ní ẹ̀yin náà ẹ̀ tọ̀kẹ́ kẹ̀ gbójú kúrò ọlọ́run bá kẹwàá tá a bá rẹ̀ tó mọ tọ́lẹ́tì yẹn lù yọ fúlọ́ọ̀ṣì tèmi àti yín papọ̀ ọ̀rọ̀ káwọn èèyàn gbé sàbí ni ìrírí ẹ lọ́ọ́ bàjẹ́ nǹkan ń jí ọ́ èmi àmọ́ bí wọ́n ti ń flọ́ọ̀jì máa wá pè ọ́. oníkálukú àbí tiẹ̀ lára ẹ̀tẹ̀ pòpọ̀ abóńdè lọ́rùn kámọ fọ́ọ̀mù yìí náà ni afọ́ọ̀mù kú láyé ẹja pín ẹ̀bùn fáwọn tí wọ́n fẹ́ gbẹ̀bùn ọ̀rọ̀ kan sì wà tí èmi àti Láyínká fà díẹ̀ ẹnìkan ló ju ọ̀rọ̀ yẹn sílẹ̀ pé ṣé kì í ṣe àwọn àṣà wa tá a ti gbàgbé ló jẹ́ kí ayé tún le díẹ̀ pàápàá jùlọ fún àwa generation yìí ẹnì yẹn wá sọ̀rọ̀ mọ́ afẹ́kẹ́ bá wa dá sí kó tó di pé màá lọ sínú story tèmi àwọn tó ń tẹ̀lé wa bọ̀ láti Abẹ́òkúta lánàá wọ́n gbọ́ gbàǹkọ̀gbì kan tá a rí lulẹ̀ lábẹ́òkúta gbì ó lágbára púpọ̀ ìlú Ìbàdàn bí ló ti ṣẹlẹ̀ àmọ́ ń gbà tẹ́nìyẹn tó ń padà ń bá mi sọ̀rọ̀ ó ní kí n jọ bóyá màá try láti reframe ẹ̀ ní kí n jọ kí n sọ ń bí torí pé àwọn tí wọ́n dá sí ilé àná wọ́n gbìyànjú àmọ́ ó dàbẹ́ ni pé kò tí ì tẹ́ wọn lọ́rùn bó tiẹ̀ jẹ́ pé mo fẹ́ pẹ́ sítórì wọn sílẹ̀ mo fẹ́ pẹ́ sílẹ̀ mọ́ mo ti gba àpúrúvà lọ́wọ́ láyínká pé kí n tuntun gbé bí a lè sọ tí àwọn èèyàn bá tún fetí kọ́ ọ̀rọ̀ wọn ó lè ṣeé ṣe kí àánú ṣe wọ́n àwọn tọ́lọ́run bá sì fún ní òye àtìmọ̀ lórí ìrìn àjò wọn yìí wọ́n lè pè wọ́n láti ràn wọ́n lọ́wọ́. ẹ̀sù bìrìbìrì ẹ̀bọ mi o ìwé. àti ráwọn kan bẹ́ẹ̀ náà rí tán wà ní kòríta kò yé mi mọ́ ìgbà tí wọ́n tébù gbogbo ohun tí wọ́n là kọjá. èmi ti mọ̀. ẹ àwọn àgbàlagbà máa sọ pé ajá ràn wọn ràn wọn máa pa kíni. yẹ́wò èmi ti mọ̀. a máa pa kíni. ikú. mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́wò èmi ti mọ̀ ẹni tó wá solution sọ̀rọ̀ wọn téèyàn bá pàdé ẹ̀ títí yóò tì wọ́n láyà sọnù ó sì lóhùn ò ní gba kọ́bọ̀ bẹ́ẹ̀ ni. lágbára lọ́wọ́ lọ́wọ́ ó ti ń lọ oko oṣù méje sí mẹ́jọ báyìí ntẹ́nìyẹn sọ ọlọ́run lò bẹ́ẹ̀ àmọ́ mi ò wábí láti wá polówó ọjà á fún mi láàyè yẹn ohun tí let's talk about it wà fún lẹ́ni tó wà ní kòríta kò yé mi mọ́ tọrọ sùn ó yàtọ̀ sáwọn ètò míì tó jẹ́ bí ìrírí ayé nìkan tẹ́ máa ń gbọ́ tẹ́lẹ̀ a máa ń wá solution ni ohun tí mo kọ́ fẹ́ ká kọ́kọ́ gbé yẹ̀wò ni pé ṣé àwọn àṣà wa traditions wa tí a ti ń gbàgbé tọ́làjú ti jẹ́ ká gbàgbé wà lára tó jẹ́ káyé fẹ́ nira díẹ̀ fáwa ọ̀dọ́ ẹnìkan suggest pé tó bá jẹ́ pé wọ́n sì ń ṣe wọ́n sì wo àkọsẹ̀jáyé ọmọ bí wọ́n ṣe máa ń wò ó láyé àtijọ́ wọ́n ní bóyá ayé ìbá ti dáa èèyàn á ti mọ ibi tó máa gbé gbà èèyàn á ti mọ ohun tó yẹ kó ṣe wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ ló jẹ́ pé gbunduku là ń lọ tó jẹ́ pé a kàn ń forí jágbó ni ẹni tó rí bá yọ ó di léǹgbà míì nígbà tí gbogbo ẹ̀ bá di pẹ́ǹtùká ẹni tó lọ́n bá kàn kó yọ ni àwọn kan ní àkọsẹ̀jáyé ọmọ wíwò wọ́n ní kò bódì òní mu mọ́ wọ́n ní kò sí dáa ọlọ́pọ̀lọpọ̀ orogún ló ti torí ẹ̀yà ọmọ orogún ẹ̀ níwèrè torí pé wọ́n wà kọsẹ̀ jáyé ẹ̀ wọ́n sì sọ pé ọmọ orogún yẹn ló máa gbé fámílì ṣùgbọ́n ẹnìkan ń bá wa sọ pé irọ́ o ó yẹ kí bàbá àtìyá mọ ntọ́mọ gbé wálé ayé láti mọ bí wọ́n ṣe tọ́jú ẹ̀ pé àwọn òbí míì tí wọ́n túká gan tí wọ́n jàjà túká pé kọ́mọ gbabi tó wù lọ kápẹ́ wọ́n mọ̀ pé orí adé lọmọ tó wà láàrin wọn ó ṣeé ṣe kó pe ìfẹ́ tó ti sọnù tàbí tó fẹ́ sọnù padà kí wọ́n mọ̀ pé dúkìá àwọn yìí ò gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ lọ́wọ́. So wọ́n ń fà á sọ́tún wọ́n ń fà á sósì àwa ni we we'll talk about it let's talk about it ojú wo lẹ́yìn fi wo kí ká máa wo àkọsẹ̀jáyé ọmọ àwọn kan tiẹ̀ sọ pé láì wá àkọsẹ̀jáyé gan àwọn ọmọ kan wà tó jẹ́ pé prophecies á ti wà ṣáájú tàbí kó jẹ́ pé inú oyún ni ẹnìkan ó ti sọ fún ìyá rẹ̀ pé nǹkan báyìí báyìí báyìí lọ́mọ yòó dà. ẹnìkan tiẹ̀ ní àkọsẹ̀jáyé wà nù bíbélì. <laughs> mo ní ẹ̀ wọ́n ní àá ebi Ísọ̀ àti Jákọ́bù ebi kí wọ́n tó bí ni wọ́n ti tọpọ́ ọmọ méjì lọ́wọ́ àánú rẹ̀ ẹ̀gbọ́n ni ó mọ̀ sí ẹrú àbúrò iléèdè méjì lọ́wọ́ àánú rẹ̀ a sì títí Samsoni náà pẹ́ nìkan ti wá kọ́ sọ àkọsẹ̀jáyé ẹ̀ pé nǹkan báyìí báyìí ni ó yà àmọ́ kò gbọ́dọ̀ jẹ nǹkan báyìí báyìí ṣé àkọsẹ̀jáyé ọmọ wíwò nísìnyí ṣó bá ẹ̀sìn mu ṣó bá òde mu ṣó bójú mu mò ń bọ̀ lórí ẹ̀ o ẹja pín ẹ̀bùn náà àwa wa ráyè torí àlejò mẹ́ta ni màá gbà ọ̀dà kan ní wò mí pẹ̀lú fìlà òjò pagimú ọ̀gá yẹn àmọ́ company táwọn represent ní ẹ̀yà bíi lèkélèké sára yín. mo ti mọ mo ti mọ yẹ́bọ̀ èmi ti mọ mo ti mọ wọ́n ti mọ. eob lórúkọ mi eob ẹni ìtàn olùṣègùn bámidélé ẹjẹ ń dókè náà tí n bá padà dé àáṣojú òpólẹ̀ zero zero three two three two ten five nine zero zero seventy seven seventy seven ten fifty nine kásáré pín ẹ̀bùn pápápá ká wọnú ètò lọ àátúngbàlejò náà a fi ṣe àlàfíbọ̀ ẹ kúrò lẹ́ẹ́. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB nítorí pé àwọn ọ̀run sọ̀rọ̀ bu ọlọ́run tí òfurufú náà sì ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn bó bá wa rí bẹ́ẹ̀ ẹ ṣe jẹ́ ká nìṣó ní júdà ká jọ ayọ̀ sí olúwa ọlọ́run. ọlọ́run Roda Mega Post 2022. twenty two tí yóò wáyé ní Monday January 31st, ọdún twenty twenty two yìí ní Malete Baptist Church nìbàdàn Juda Mega Praise àkànṣe ètò orin ìyẹn ọlọ́dọọdún ni tá a fi sọrí ọjọ́ bíi aláṣẹ àti olùdásílẹ̀ Fresh FM Nigeria ọ̀nàwéyìn kajọ́ẹ̀ ayéfẹ́lẹ́ MON Juda Mega Praise 2022, featuring powerful songs of praise from A-list gospel artists Yinka Ayéfẹ́lẹ́ and the Makers. Lanre Tẹríba Mike Abdul Bisi Alawi Adigbodò twins Bukola Akin Adesanwẹlẹ Jésù Bídèmí Ọláọba Babatunmiṣe Yétúndé Ààrẹ Ẹ̀ṣà Ìgbẹ́kẹ̀lé Gòkè Bájọwà Elijah Akíntúndé Ọlọ́run Sọ́bẹ̀ Kẹ́mi Ológunara Ṣẹ́gun Adéwọlé Bàbá Kòkòrò Káyọ̀dé Òyewọlé Ajídára Testimony Chaga pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká panilẹ́rìn bíi Wòlíì Àgbà MC Remote Pétérù MC Acapella Nepa Boys àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ host Reverend Kẹ́hìndé Àlàbí ẹ má gbàgbé àti wá pẹ̀lú nǹkan àbomú yín o juda mega praise ní january thirty first twenty twenty two yìí alẹ́ ọ̀pẹ àti ìyìn ọ̀pẹ wa gba wa wàá bọ̀ pẹ́ wa gbẹ̀yìn wa. ẹ ṣe olóore bàbá ẹlẹ́rù ni. ìrìn mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo ọlọ́run elédùnmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá a ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọp ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú bíbélì. a máa gbéra ní ọjọ́ karùn-ún a ó sì padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two. you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of Jordan as led by Reverend and Reverend Mrs. P.F. Owa, Evangelist Ojuade and Pastor Shewo Yewusi Oniwasu among others. For inquiries, please visit UFIT Fly Office, Success House, Seven Up Road, Oluyale Main Estate, Ring Road, Ibadan or call 0706 337 7729. Ìrìnàjò ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá PF ọwá àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè míì àjọ máa wà ń bẹ̀ ni. òwò oh, Academy Suite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe èyí yàtọ̀ òtún pélé mọ́ àyíká tó rẹwà o Academy Suite yàrá tó tutù mímímí sí tó gbàlá hotel reception wa. ọ̀rẹ́ wa o mọ tó ti tó. àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. event center eye mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlú. social distancing ń ilé ìtura ìdàlú. wearing face mask ìyẹn ò dúró. ilé ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura academy ilé ìdàlódé. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. Ẹ just slow down. Mẹ́fà múra àti omi dẹ̀ ń bẹ lámù ẹjá kọ́ ṣe tọ́lẹ́bùn ìdíkà kúrò lórí ẹ̀bùn yìí ná Apex Fabrics adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ẹ ṣeun gan léèsì tó jiná dénú ni wọ́n ń fún wa láti gbájú Unique Fabrics náà wọ́n ń fún wa láǹkárá tó make sense gan no sense making bí àṣà àwọn tó wà lórí street orúkọ yín àti ibi tẹ́ ti ń pè hello ẹ kúrọ̀lẹ́ sáà ẹ kúrọ̀lẹ́ yẹsà ọlábísí fọlọ́run ṣọlá ti. ọlábísí fọlọ́run ṣọlá airport sir. airport alákíá. yẹsà. alákíá. ankara ẹ wá gba ankara. ẹ ṣeun arúgbó sà. ẹ ṣeun hello. hello. hello. hello nureni bímpele ń sọ̀rọ̀. nureni bímpele láti bo. láti amúlòkó dàwí. amúlòkó lẹ́wà bẹ́ẹ̀ni. ẹ lóde kankan tó rí sẹ́ǹtẹ́ fẹ́ lọ báyìí. ah òde wà tá a fẹ́ lọ ń jọ sátidé. sátidé yìí. bẹ́ẹ̀ni. ẹ wá gba léèsì. ó dà o ẹ ṣe oníṣẹ́ ṣe ẹni télọ̀ tí ó bá yín ràn. ẹni télọ̀ télọ̀ wà. fẹ́ fún yín ní bọ̀dà mú nírú ni hmm, yọba yín gbẹ. ẹ wá gbà ẹ wá ẹ wá béèrè ẹwà èdè. ó ti tà. hello hello. hello. hello sir. hello. yes sir. jíde ọládòkun lórúkọ mi o. orúkọ yín lẹ́ẹ̀kan sí sà. jíde ọládòkun Jide ọládòkun. jíde ọládòkun láti bó sà. láti amúlòkó. amúlòkó lẹ ti ń pè yìí. bẹ́ẹ̀ni. àmúlòkó mọ̀ sọ́wọ́ amúlòkó. kódà sọ́wọ́ wa o. ó yẹ wá gba àǹkárá ọ̀dà kùúrú níjà níta. ẹ lè wá lọ́la ẹ ṣàmọ́ wà lóru ẹ wá láti àárọ̀ tó bá ti dìrọ̀lẹ́ ẹ béèrè ẹwà èdè. Hmm. ìrìn ẹ̀bọ̀ mi o ìwé ìjìnlẹ̀ lọ́kọ̀ yìí wà mí lọ ẹ̀yìn kọ́lẹ̀ lọ́kọ̀ yìí wà mí lọ. hello. hello sir. hello sir. Ibrahim Akínpẹ̀lú. Ibrahim Akínpẹ̀lú láti bo. ọ̀rẹ́ méjì sà. ọ̀rẹ́ méjì. bẹ́ẹ̀ni. Ibrahim Akínpẹ̀lú láti ọ̀rẹ́ méjì bẹ́ẹ̀ ni. ṣé máa fún yín lẹ́sì bó ni ó ṣe rí. bàbá mi ń dùn bẹ́ẹ̀. ọ̀hà ẹ wá gba mo ti wọlé dípẹ́ gan. ẹ wá gba ẹ ti ń pè wá ẹ kúrò ismail situ láti ọ̀yọ́ aláàfin. ismail kílẹ̀ pé. ismail situ láti ọ̀yọ́ aláàfin. ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ̀ ọmọ àtibá. bẹ́ẹ̀ ni sà. ẹ wá gba léèsì látọ̀dọ̀ apes fabrics. ẹ ti o. ṣẹ́dẹ̀ láǹfààní àti wá báyìí. ẹ tọ̀yọ̀ wá gba léèsì ńbàdàn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ah, ó pé ju kéèyàn mọ́ dájọ́ lọ. <laughs> hello ẹ kúrò lẹ́mà. yes sir. yes ma. ọmọlọ́lá samson lórúkọ mi. ma. samson ọmọlọ́lá ló sọ̀rọ̀. ọmọlọ́lá samson samson ọmọlọ́lá ibo lẹ ti ń pè yìí. mo ń pè láti mọ́nà tó. ẹ wá gba Ankara. hello. hello abiola yusuf láti olómi ń bàdàn. olómi ẹ wá gba Ankara. yes sir hello. hello ẹ káàsán o. ẹ káàsán ẹ kúrọ̀ lẹ́. ní kẹ́kọ́ lápọ̀ ní látòjé. látòjé ẹ wá gba Ankara Unique Fabrics. hello. hello. orúkọ yín sà. Mujibu láti sanyo. láti sanyo. bẹ́ẹ̀ni. ẹ wá gba Ankara. hello. hello? wọn dẹ̀ mọ́ mọ́. hello. hello. orúkọ yín. ọ̀sán mi ni àpò ìbò wá bàtà. màmá ẹ tún orúkọ yẹn pè mà. àpò ìbò wá gbà. fóyìnbó. wá gbà. wá gbà. yes. so orúkọ yín ni wá gbà. àpò ìbò. àpò ìbò. yes. wá gbà. wá gbà wá gbà from where ma. Benin State. Benin? Yes, sir. Are you calling from Benin City? Alákíá. Alákíá lẹ ti ń pè. Yes, sir. Ẹ wá gba léèsì ma. Ok, ẹ ṣe sàn. Ẹ ṣeun mà. Ẹ ṣe sàn. Mi gẹ́ẹ̀tì orúkọ yín o, mo ṣàgbọ́ wá gbà. Hmm. Hello hello. hello sir. hello ma. ọlábọ̀dé ọlákẹ́yìn ọlábọ̀dé kẹ́hìndé láti odò ọba. láti odò ọba ẹ wá gbàǹkárá. bẹ́ẹ̀ yẹ tán. ẹ ṣeun mo ti kúrò lórí yẹn ká dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ tó fún wa lẹ́bùn ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń gbáradì láti fún wa lẹ́bùn náà. mo ti mọ yẹ o èmi ti mọ. ọ̀rọ̀ tí mò ń bọ̀ tí mò ń sọ bọ̀ lẹ́ẹ̀kan mo ní àwọn èèyàn gbàgbọ́ pé àwọn àṣà wa tá a ti gbàgbé àbí tí ọ̀làjú ti jẹ́ ká gbàgbé wà lára nǹkan tí àkọ́kọ́ ojú fi ń pọ́n wa ẹlẹ́ẹ̀kejì tí a fi ń rin ìrìn ọdún kan lọ́dún mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta tá a fi ń sanná ní ara ẹlẹ́ẹ̀kẹrin tá a fi ń fọ̀nà sílẹ̀ wọgbó lọ. àwọn kan wá ń jiyàn sí àwa ní ká taari ẹ̀ sórí ẹ̀rọ agbágbé wọn ní ṣẹ́rí ọ̀rọ̀ bíi ká wo àkọsẹ̀jáyé ọmọ tó máa ń explain ní tọmọ bá wáyé wọn ní ó dáa púpọ̀ wọn ní ṣùgbọ́n àwọn kan ti àbọ́lìṣẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀sìn àti ọ̀làjú ti gbà á lọ́wọ́ wa wọ́n ní ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀dọ́mọkùnrin àwọn èso tí ò yẹ kó jẹ ló ń jẹ nígbà tó jẹ́ pé kò mọ ohun tóun bá wálé ayé wọ́n rí sọ torí pé téèyàn bá discover ara rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ ọ̀gá kó sì máa ṣerú. ṣùgbọ́n àwọn kan sọ pé irúfẹ́ àkọsẹ̀jáyé yìí làwọn kan rí tí wọ́n fi tafà sínú ògo àwọn kan tí wọ́n ó sì jẹ́ pé ògo àbáwáyé ọ̀pọ̀lọpọ̀ ti fara gbọgbẹ́ lórí pé àwọn kan ti gbọ́ pé yóò di ní ńlá àwọn kan tí wọ́n bá wa jiyàn pé kò rí bẹ́ẹ̀ o láì wá kọ̀sẹ̀ jáyé àwọn kan wà tí wọ́n lójú ju méjì lọ. ó jẹ́ pé tán bá wà láboyún báyìí látọ̀ kan wọ́n ti mọ tọmọ rẹ̀ fẹ́ dà. a wá dàbí ìtàn tí mo sọ lórí péèjì mi tí mo ní wọ́n gbé ọmọ tuntun lẹ̀ ẹnìkan dẹ̀ wọlé wá kí wọn. ó dẹ̀ ń wo góòlù lẹ́wọ̀n ọmọ tuntun ó wá imagine pé kójú òun lòún bí lára fámìlì náà ni o ó sì fi agbára ayé ká góòlù kúrò lárórí ọmọ tuntun ó sì fi pàǹdà síbẹ̀ fún bẹ́ẹ̀ kọ́lọ́run ṣàánú wa lẹ́fín rẹ́ lòmíì tó jẹ́ pé tán bá bímọ tán bá ti mọ̀ ṣáájú tán bá lọ mọ́ ń kọ́ ọmọ kan wá ló ń sùn torí wọ́n ti kì wọ́n ń lọ pé àwọn kan wà tí ò gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ yìí wá fẹ́ mọ̀ dá họ́wọ́ wò sílẹ̀ àwárí ká taari ẹ̀ sẹ́yìn ọmọ nàìjíríà tẹ́ gbọ́n jù wá lọ let's talk about it. àkọsẹ̀jáyé kọ́kọ́ máa wo àkọsẹ̀jáyé ọmọ ẹ̀gbọ́n ṣóbòdì òní mu ṣó kò tako ẹ̀sìn méjèèjì tá a gbèrú ní nàìjíríà ṣé kò wà primitive oore wo ló wà ń bẹ ibi wo ló wà ń bẹ tàbá gbé sórí scale ibi rẹ̀ ò fẹ́ pọ̀ ju rẹ̀ lọ. adéfábì dasola fàdìran lórí um, facebook àwọn ní jettison our tradition is one of the hill that plugging us nowadays akọsẹjáyé is for parents to know do and don't for their offspring starting from the third day on earth till she what she end life this will be done strictly between father and mother to guide against using it against adverse effects ọ wọ́n ṣàṣọ pọ̀. àárín nílẹ̀ inú bẹ̀rẹ̀ sí à ń jẹ́ fọ́sùn inú bẹ̀rẹ̀ rán. kí n tó bẹ̀rẹ̀ sí nígbà pé jẹ́ kí n kọ́kọ́ gbàlejò náà orí mẹ́ta làlejò mi. à ń jẹ́ fọ́sùn inú bẹ̀rẹ̀ rán. Akíntayọ̀ afa. àwọn akísà. kọ́kọ́ discuss yẹn náà tí màá ráyè màá wọnú story tá a sọ àwọn tó ń tẹ̀lé wa tó ń gbọ́ wa ní ẹ̀gbá lánàá wọ́n mọ̀ pé story yẹn burúkú jù ó burúkú jù ẹ̀ ní fẹ́ mí ìsẹ̀. àwọn nǹkan míì tá à ń sọ lórí let's talk about it jẹ́ ká mọ̀ pé ayé pé igba ó sì ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá mọ̀ pé èèyàn gbọ́dọ̀ sán tòbí ẹ̀ kó le tó bá fẹ́ jagun àjàyè láyé yìí ọ̀rọ̀ kan wà tí mo sọ lórí program mi lọ́jọ́ Thursday mi mọ̀ bóyá ẹ tún láǹfààní àti gbọ́ lọ́jọ́ Thursday ṣe rí àìgbọ́ gìrìgìrì ẹsẹ̀ nígbà mi ò já mọ̀ pé ayé léèyàn àìgbọ́ gìrìgìrì ẹsẹ̀ yẹn ò sì túmọ̀ pé wọ́n á máa lé ẹ ọlọ́run ni ò jẹ́ kó o gbọ́ tó bá gbọ́ gìrìgìrì ẹsẹ̀ ó ṣeé ṣe kí distractions wà àmọ́ torí pé o máa gbọ́ gìrìgìrì ẹsẹ̀ yẹn ò sọ pé bóyá wọ́n lé ẹ ọlọ́run kàn ń fa so ẹni tó bá wá gbọ́n yóò yà rọ̀gbọ̀kú sọ́dọ̀ olódùmarè torí pé ayé nípọn ayé fẹ́lẹ́ ayé kì ayé tún kíni náà. ẹ jẹ́ kí èmi àtàlejò mi kọ́kọ́ ta kùrọ̀ sọ́nà hello good evening sir. ṣé wa ok ma. mo wa alright. ẹ ra ma <laughs> àlàáfíà lẹ wa. yes sir. O kọ yín. chioma lorúkọ tèmi. aha chioma Yes. tẹ bá délé bá ń kí Davido. a gbọ́. a ok. chioma iléeṣẹ́ wo lẹ represent. gtex homes ni o. ok. Mm. ilé iṣẹ́ tó ń kọ́ green and smart home ní gbogbo àgbáyé. Hmm. tó dẹ̀ ní ẹ̀ka ní oríṣiríṣi ehm, eh, countries okay. like UK US Dubai and then oríṣiríṣi ẹ̀ka ní Nàìjíríà náà Ìbàdàn Èkó Abuja Ogun State um, Asaba Port Harcourt hmm. káàkiri tàdé ń gbé green and smart home fún àwọn ẹ̀dá Nàìjíríà àti. E all over the world. ẹ ti ẹ try a ti tó bí ọdún mélòó tẹ́ ti wà nílẹ̀ yorùbá. Ah, ah, wọ́n bí mi síbí. wọ́n bí yín síbí ni mm, tí mo ti gbọ́ ẹ̀dá nàìjíríà tí wọ́n kẹ́ wọ́n bí yín síbí ni. àṣàyè ìsì ọ̀rọ̀ kò yé mi àyè tọ́tọ́ ilé iṣẹ́ yín àrà ọ̀tọ̀ wo ni wọ́n tún gbé wá tán fẹ́ káwọn ọmọ nàìjíríà jẹ ìgbádùn ẹ̀. Hmm. nǹkan tó tiẹ̀ mú mi wá síbi bílẹ̀ ni hmm. nítorí pé a ní event kan lọ́la. ọ̀la yes wednesday. ọ̀la wednesday. ok. so a fẹ́ rí lọ́ọ̀nchì kan nínú àwọn estates wa tá à ń pè ní Beril Golf Estate. Lagos okay. Ibadan Expressway. Beril Golf. yes o. Golf Estate. in fact estate yẹn máa ní mini golf nínú ẹ̀. ok so anybody tó bá ti ń rà nínú estate tó bá ti ń ra ilẹ̀ nínú estate yìí mm. ó wà prepared pé òun máa mọ bó ṣe ń play golf torí estate yẹn máa ní mini golf estate nínú ok nínú ẹ yes yes àti hmm. pé a máa launch estate ní in a very magnificent way lọ́la. alákàkì nìyẹn akilẹ̀ pẹpẹ yẹ apọnmọ alárè àjọ àgbà nǹkan wá gbé nǹkan hánu. <laughs> torí a ní a special um, guest appearance okay. tó máa wá ní ọ̀la okay. in the person of Mr. Macaroni okay. Mr. Macaroni máa wà ní estate live and direct ó dẹ̀ máa bẹ̀rẹ̀ ní eleven a.m. Hmm. ṣùgbọ́n a ti ṣètò fún àwọn tó bá fẹ́ bá wa lọ láti ọ́fíìsì wa free bus dẹ̀ ni a máa hmm. ṣètò bus tó máa gbé gbogbo wa lọ láti ọ́fíìsì wa lọ sí site but ẹnìyẹn gbúdọ̀ dé ní ọ́fíìsì wa ní ten at most ten a.m. bus máa kúrò ní ọ́fíìsì okay. so by nine kẹ́niyẹn ti máa dé sí ọ́fíìsì wa once it's ten a.m. Mm. bus máa move kúrò ní ọ́fíìsì. mo fẹ́ ní kí ọmọ kan tẹ̀lé yín hmm. torí pé yóò less busy lọ́la màá fẹ́ béèrè pé ṣé mẹ́nu mẹ́nu mẹ́nu máa wà. Ah ẹ tún béèrè ah, ẹ tún béèrè tí ó fi jẹ́ kó o ti òun á ti dé látòru ah. ẹ sọ fáwọn ọdẹ yín hmm, Portable àti dé látòru. ó máa wà àti pé nǹkan tá a ti ẹ̀ fẹ́ kí wọ́n get ready fún hmm. ni pé macaroni is going to be there live and direct ó dẹ̀ máa hmm. fún wọn ní massive discount fún ilẹ̀ ọ̀la ó máa dá yàtọ̀ so kàn wà prepared láti ra ilẹ̀ alálùbáríkà ilẹ̀ tó jẹ́ pé tó bá rà báyìí we in fact returns ẹ eh, a lè sọ tán. níbo ni ilẹ̀ yẹn wà. Lagos Ìbàdàn ojú express báyìí gidigba ó wà hmm. adjacent to Dominion University okay. tẹ́ bá wo Dominion lọ́ọ̀kan báyìí ẹ máa ma hmm. wo estate wa lọ́ọ̀kan báyìí okay. bó ṣe wà nìyẹn lójú títì gidigba ló hmm. wà ten a.m. bus máa kúrò ní ọ́fíìsì láti mú wa and it's free bus tó dé máa gbé gbogbo wa lọ sí sáìtì tá à ń sọ yìí. kí ni capacity bus tẹ́ ń sọ yìí. ah coastal bus ni. Ah, mo ní kí n béèrè ni coastal bus ni dájú. Hmm, a ti rí ibi di òun mọ́ bó ṣe inú trọ́ǹkì. <laughs> owó ilẹ̀ yẹn máa tẹ́ lò sá. okay so uh, estate yìí uh, current offer <laughs> tá à ń tà hmm. ní ten million ṣùgbọ́n ọ̀la. Um, Eh, eh, Mr. Bakuru máa fún yín máa fún anybody massive discount I mean mm. massive discount. ẹ eh, ti fẹ́ sọ iye ah, tó máa gé ah. ó sì dọ̀la yẹn ṣe ten million naira per plot ni àbí per acre per five hundred square meter oh. ni. per five hundred square meter ni. bọ́ ẹ mọ̀ pé nǹkan tá à ń tà service plot là ń pè. ẹ microphone yẹn. nǹkan tá à ń tà service plot là ń pè. àta ilẹ̀ lásán ilẹ̀ tó jẹ́ pé um, automated gated estate ló hmm. máa jẹ́ tẹ́ máa máa lo card láti fi wọnú estate. ilẹ̀ hmm. tó jẹ́ pé and provide omi centralized water for everybody hmm. to bá ra ilẹ̀ nínú estate yẹn ilẹ̀ tó jẹ́ pé à ń lo solar solar solar panel láti fi. Mm provide energy àti pé a tún máa recycle waste ìyẹn ni kí ló ń pè waste ẹ̀hẹ́ hmm. waste tó bá ń jáde láti inú toilet wa a máa recycle láti fi provide uh, energy àti hmm. bio cooking gas ṣe ti rí pé estate ilẹ̀ tó dá yàtọ̀ lélẹ́yìn kì í ṣe normal one. ó ṣe dáadáa wo ni kọ́pẹ́ símbólà address ọ́fíìsì yín wà address office wa wa ni uh, number fifteen okay. unity road okay. yellow gate hmm. olúyọ̀lé mm. estate. okay number fifteen. Unity, Unity Road, Road. Yellow Gate Yellow Gate Olúyọ̀lé ibẹ̀ ni ọ́fíìsì uh, yín wà àwọn nọ́mbà tí wọ́n lè zero nine zero eight zero nine zero eight one four four one four four four four four four nine three nine three ẹ tún mú. àti pèlẹ́kọ̀ọ́ sí i zero nine zero eight zero nine zero eight one four four one four four four four four four nine three. mo wá fẹ́ béèrè pé tí n bá ra ilẹ̀ yẹn lọ́la tó bá wù mí in the next two years láti tún tà ṣé ẹ ní fún mi ní problem. àà ní fún yín problem àti pé tẹ́ bá ra ilẹ̀ yẹn hmm. ní ọ̀la ẹ máa wà allocated instantly instant allocation. tó bá wù mí pé kí n tún tà. yes sir alẹ́ yẹn. sójú yín ò ní ràn mọ́ pé owó ẹ ti ga sókè. ẹ wo àwọn ò ń ṣe bẹ́ẹ̀ ifá àti èyí lẹ́ni tó wá tó tún tà ní hmm. last week tó wá sọ́fíìsì hmm. tó tún tiẹ̀ tà. ó kọ tí ń ti jẹ́ sà orúkọ mi jẹ́ James Udiong. James James Udiong. Yes. Udiong eh, dẹ́ta lẹ́yìn náà bíbo Kalaba ọmọ kọ́ ibùdó lè mú. diom ẹ ṣe ẹ jẹ́ àmọ́ diom lọ. ten a.m. yìí ni bọ́ọ̀sì máa kúrò lọ́la. ẹ̀rí òbí. ojúlọ́ba. ò ní sọ wá sóòkùn ọ̀sán gangan bá a ṣe ń wọnú ọdún tuntun. àyẹ̀wò ojú lóòrèkóòrè ṣe pàtàkì láti dènà èyíkéyìí àìsàn tàbí àrùn ojú. àǹfààní ńlá rèé fún gbogbo olùgbé ọlọ́run ṣògo pààrà ìta mẹ́rin tí ó yà àmúlòkọ ògbèrè ọ̀rẹ́ méjì oríta apẹ̀rin ọmọwùmí ẹlẹ́kùrọ́ adéṣọlá àti agbègbè tó yíká wípé ètò àyẹ̀wò ojú tí a ti ń béèrè fún ti dé gẹ́gẹ́ bí ṣàyẹ̀wò ojú fún yín lọ́fẹ̀ẹ́ awòkàwé wà lọ́fẹ̀ẹ́ fún àwọn tó nílò rẹ̀ tá a mọ̀ sí free reading glasses àwọn oògùn wà lọ́kàn òjọ̀kan lọ́dọ̀ wa pẹ̀lú owó tí ò gún pa aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ la fi máa dáhùn èèyàn lóhùn a wà ní the minaret hospital number seven elébolo street ìtàmẹ́rin tí ó yà ògbèrè ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o oh nine one three seven three five eight four four zero o oh nine one three seven three five eight four four zero a ó rojú sáyé wa o àmín olùkéde right way ai foundation. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ní. gbèrú nìkan kọ́ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì iye kọ̀ndísánà wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní success láwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight eight ó sì lè kàn sí Hello, Mr. TJ. Hello, Kule. Please, do you know any school with unwavering discipline and high moral standards? I know of a school with high moral standard and academic excellence. It is Glory Academy International College. At Glory Academy International College, their students are well and excellently prepared for WAEG, UTME, and post-UTME. The result of which guarantees at least 95% of the students admission into federal universities, including University of Ibadan. Glory Academy International School schools teachers are seasoned, dedicated, diligent, and well qualified. At Glory Academy, we charge moderate fees and give rebate to students whose parents are low income earners, as well as scholarship to brilliant indigent students. Glory Academy International Schools with nursery, primary, and college is located at 46 A and B to Kumbojo Street, Orogun, Ibadan. For inquiries, please call 080 Be sure of tomorrow. Register your child at Glory Glory Academy International School. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà aago mẹ́fà àrọ̀lẹ́ ti lù kódà ó ti kọjá kọjá ìṣẹ́jú mẹ́rin kí n sọ pé ó ré kọjá lára ìṣẹ́jú mẹ́rin. akọ́ṣẹ́jáyé ká wo ohun tọ́mọ fẹ́ dà láyé àwọn kan ní tradition yẹn wọ́n ní ó wà primitive àwọn kan ní kò bá ẹ̀sìn mu àwọn kan ní ó ti cause havoc ìyẹn ni pé ó ti dalérú àwọn kan ní òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa máa forí gba ogi gba ọ̀pẹ káàkiri torí pé kápá àti mọ́ńtà àbáwáyé ni àti tí a gbọ́dọ̀ ṣe àti ibi tá a gbọ́dọ̀ yà wọn láyé wa àbá nítumọ̀ let's talk about it. zero eight zero three two three two ten five nine zero eight zero seventy seven seventy seven ten fifty nine ọ̀rọ̀ àkọsẹ̀jáyé sì jìn gan-an wọ́n ní ibẹ̀ ni wọ́n ti ń mọ ọmọ mi pé eléèrè ọmọ ni wọ́n á sì ti sọ fún bàbá àtìyẹ́ ẹ̀ ń tó gbọ́dọ̀ ṣe lórí ẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tó ń bí àbíkú ló jẹ́ pé ẹ̀ẹ́ àkọsẹ̀jáyé òní ó ti sọ pé ẹ bá ṣe nǹkan báyìí fọmọ yìí yóò kú o. ṣùgbọ́n àwọn kan takò wọ́n ní kò lọ máa fẹ́ wo èrò tiyín lórí ẹ̀. ẹ̀kọ́ ṣe ká gbé e jùnú ni àbí kílẹ̀ rò sí ẹ lọ́wọ́. hello. hello sir. hello. hello sir. yeah ẹ bá eh. a kúrò lẹ́gbẹ̀ẹ́ ní tẹ́ fi ń gbọ́ wa ẹ máa gbọ́ pé bó ṣe ń dún náà lẹ́yìn etí tiyín náà lọ́hùn. mo ti kúrò ń bẹ̀ mo ti kúrò ń bẹ̀. hello. orúkọ yín àti ibi ẹ ti ń pè wá. Eh, Caleb Ògúnlẹ́yẹ lórúkọ tèmi. ok sir. ṣe rí eh, ní pépé tí a fi àṣà ká máa hmm. dùnú ògùn hmm. ló ba orílẹ̀-èdè yìí jẹ́ hmm. láyé jọ́hún lótìtọ́ àti lódodo pé à ń mọ bí ọmọ ṣe wáyé hmm. ó ṣe pàtàkì nílẹ̀ yorùbá pàápàá jùlọ nílẹ̀ yorùbá hmm. ṣùgbọ́n torí pé a ti ju àṣà nù yìí hmm. nìyẹn tó jẹ́ pé àfiwá kọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ló wà láyé. mo ń gbọ́ yín sà ẹ̀yin ẹ̀yin ẹ̀yin fẹ́ encourage ẹ̀ pé kán padà sí díẹ̀. bẹ́ẹ̀ ni ah. bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì tá a bá padà síbẹ̀ àmọ́ irú nǹkan tí ọmọ yẹn tó bá wáyé Hmm. ẹ ṣe báwo lèèyàn ṣe wá tún mú lóòótọ́ báyìí pẹ̀lú ayé tó ti di ojú kejì yìí ẹgbẹ́ ntẹ́lómi ò jẹ́ ni ń wá. hello. hello hello scam scam lọ́tún lọ́sì mò ń gbọ́ yín jàre orúkọ yín àti ibi ẹ ti ń pè wá. ọláìdọ̀yà tó bọ̀ fásilọ́lá ń lọ láti jẹ́ àyìn rẹ̀. mò ń gbọ́ yín sà ṣẹ́rí ká máa wo àṣẹ àkọsàdé ọmọ tó hmm. máa ń wò yẹn hmm. kò dá. kò wá òkè. kò wá òkè fún tèmi. Hmm. ó máa tètè jẹ́ kán tètè rí bóyá ọmọ ológo ni èèyàn èèyàn. ó máa tètè jẹ́ kán da plan ọmọ yẹn rú. wọ́n á tọwọ́ bọ̀. wọ́n á tọwọ́ bọ̀ brain ọmọ yẹn straight. Hmm so it's better wọ́n fẹ́ kan filẹ̀ bọ́ọ̀lù ṣe dá ọmọ yẹn wá. kó máa bá tiẹ̀ bọ̀ kó máa bá tiẹ̀ lọ. honestly bàbá mi bó ṣe yẹ kó ṣe. ojú òní tí ìyẹn ṣeun gan. Hmm. ti di one one báyìí. hello. ẹ bá kúrò lẹ́gbẹ̀ẹ́ tí fi ń gbọ́ wa. hello. hello ẹ gbọ́ bó ṣe ń lu hàn hàn ṣe ti kúrò mẹ́ẹ̀. ọjọ́ ìlàlẹ́ mi ń jẹ. Hmm. orúkọ yín sà. èmi ọ̀jẹ̀ lájú ẹ̀yẹ ṣọlá. yes sir ẹ ra sir. èmi ní tèmi èmi sọ bọ́dẹ̀ bìkan ṣé tí ọmọ bá ọmọ tó ń bá ọmọ tí wọ́n bí hmm. ìtọ́jú rẹ̀ yóò wà lọ́wọ́ bàbá àtìyá rẹ̀. ìtọ́jú ẹ̀ á wà lọ́wọ́ bàbá àtìyá ẹ̀. bẹ́ẹ̀ ni sọ́sà ní ìpínlẹ̀ ológun àgbà àgbà ń bí wọ́n sí olórogún olórogún hmm. ni wàhálà wà tọ́nà bá rẹ̀ dìde ní sáà dìbẹ̀rẹ̀ wà láàrin nínú ilé yẹn ọmọ yẹn ò ní níṣòro. bọ́ọ̀ hmm. bá pé eléré ògùn náà ń bí ọmọ yẹn sí nyimra ló mú kó àlá pọ̀ hmm. lọ́rùn náà lọ́wọ́. ẹ ṣeun àwọn làwọn fara mọ́. hello. hello. hello. ṣé fresh nù. fresh lẹ́wà. ah ẹ kódà ẹ ní dààmú. àmì ọlọ́run. iléeṣẹ́ yóò yóò yóò sì máa fresh náà ni. àmì jésù. mr africa láti ìlú wo ni ayéfẹ́lẹ́ ń kọ́ wo. àlàáfíà láyéfẹ́lẹ́ wà ẹyẹ ẹyẹ abanaki. kẹ́rí mr murtala láti lù wọlé kan sí mi. kẹ́rí bí èèyàn máa wo àkọsẹ̀jáyé ọmọ kódà. kódà. kódà nǹkan tí ò dá pẹ́ẹ́pẹ́ pẹ́ẹ́pẹ́ ọlọ́run lòdì sí. ọlọ́run gan lòdì sí ẹ ẹ mà pé ẹ ló ṣègùn tó lọ tó lọ bá pé kọ́ bọ̀ wọ kẹ̀kẹ́ jẹ́ ọmọ yìí hmm. ẹ ẹ wá sọ fún ṣègùn ǹjẹ́ ní sọ ọmọdé tó ọmọ yóò kù sọ ọmọdé tó ọmọ yóò tí ọmọ yóò dẹ̀gbẹ́ fáyé yóò hmm. bá ti bá a jẹ́ pé ajẹ́ pé òfò lásán ni hmm. òfò ní ẹ máa wo òfò àbámọ̀dá lásán ni àbámọ̀dá lásán ni. àbámọ̀dá lásán ni. ọlọ́run ọba tó ṣẹ̀dá wa lọ́mà kan ṣẹ̀dá yóò bá yẹn. ẹ ẹ́ rí pé àwọn míì náà wọ́n fi bèjì wọ́n mọ wọ́n mọ wọ́n mọ wọ́n mọ kọ́lé yóò bọ́ lójú yẹn wò wọ́n lé hmm. pé lé pé wọ́n mọ wọ́n mọ fàwọn bèjì ṣe àgbẹ̀kọ̀dá ọ̀gbọ́dúnmù ọ̀gbọ́dọ̀ kọ̀dá wà tó ṣẹ̀dá yóò máa nítorí ló ti kò tiẹ̀ dá pẹ̀pẹ́. ẹ ṣeun gan ẹ ṣeun gan mr murtala láti lu wo. ẹ ṣeun mr murtala. ẹ ti gbọ́ ohun táwọn náà sọ wọ́n ní kò dáa rárá. hello. hello ẹ kọ́ lẹ̀ sọ. ẹ bá wa kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò orúkọ mi ni ridwan látòrí simenti òpó ìbàdàn. mr ridwan ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. ayé tuntun ayé tuntun hello. ọlọ́run ògo ni fọ́kọ rẹ. ńlọba tó ní kọ́kọ́rọ́ ikú àti ìyè lọ́wọ́ orúkọ yín. ẹ̀rọ kó ètò sá. ọláyínká ọláyínká ògùndàrẹ ló ń sọ̀rọ̀ láti airport. airport. ẹ̀yin ni. mo ń gbọ́ yín sà. sẹ́rí ọláyínká ọ̀rọ̀ ibi tó kọ sẹ́nìkan. ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gangan. sẹ́rí hmm. àwọn kan ń bẹ tó jẹ́ pé kódà kọ́mọ ti dàgbà gan ká bá hmm. ti wò ó tí wọ́n wà kọsẹ̀ jáyé ẹ̀ tó bá ti yọ lọ́ọ̀kan tí wọ́n àrírí wọ́n ti mọ bí ó dà tọ́ bá ti wò lọ́ọ̀kan báyìí. wọ́n ti mọ bí ó dà wọ́n mọ bó ṣe ń bá bọ̀ wọ́n mọ bí tó ń lọ wọ́n mọ bí tó bá dé. Hmm. ọlọ́ọ̀ má jẹ́ ká rẹ́ni tí ó ti tí ó da ìrìn àjò ẹ̀ dàrú. àmì tí ó tọwọ́ bọ̀ ìrìn àjò yẹn. ṣẹ́rí àkọsẹ̀jáyé yẹn lọ́dọ̀ tèmi ó hmm. dáa ṣùgbọ́n ní tí àwọn bàbá wa níjọ́ ń fi kókù ni pé àtọrogún àti ìyá ọmọ àti bàbá ọmọ àtàbúrò bàbá ọmọ ojú gbogbo wọn wọn á ti sọ pé ntọ́mọ yóò dà nìyẹn sẹ́rí hmm. àwọn tán dẹ̀ pé ara wọn jókòó tán sọ wọ́n rí ní rí i pé ó yẹ ká fi ìfẹ́ ìdí ká fi gbé kalẹ̀ bẹ́ẹ̀ ni pé tábà ti mọ̀ wípé ẹni òní ó dáa tí gbogbo wọn bá pààrọ̀ tábà pa wọ́n jọ pọ̀ tádétẹ̀ mójútó tẹ́nìkan bá ti là yóò lè fa àwọn yòókù dìde ṣùgbọ́n instead of that níjọ́ ọmọlágbájá wà ń bẹ̀ kò tí ì là àkọ́bí ọmọ yẹn wá ṣológun tó fà á nìyẹn. sẹ́rí ní ìsìn yìí á rí i pé akọ́ṣẹ́jáyé tábà fẹ́ wò ó wà nù Bíbélì. Hmm. àsọtẹ́lẹ̀ ó ti ṣáájú àsọtẹ́lẹ̀ ti ṣáájú ká tó bí Samsoni. ká tó bí Jésù gan. thank you very much sir. <laughs> àsọtẹ́lẹ̀ ń bẹ ṣáájú ká tó bí Yusuf ká tó bí Jacob. bẹ́ẹ̀ni. àsọtẹ́lẹ̀ ń bẹ ká bí Isaac gan. bẹ́ẹ̀ni. so a ti rí wípé nǹkan tẹ́mi rí wípé tó jẹ́ tí ò dá ń bẹ̀ nígbà yẹn ni pé àtọ́jú ọ̀tá àtọ́jú ọ̀rẹ́ hmm. òun ni wọ́n ti sọ. so bẹ́yìn ṣe bẹ́yìn ṣe wà yìí tẹ́ bá bímọ ilé wa kọsẹ̀ jáyé ẹ̀ láàrin ẹ̀yin àti ìyàwó yín àbí. ọ̀sẹ̀ ọba yí ẹ lẹ́sìn ìgbàgbé lórí pẹpẹ lọ́gẹ̀ ìyàwó lókè. ẹ ti kò bá àjò orí pẹpẹ ti bèrè náà nìyẹn. ọ̀rọ̀ akọsẹ̀jáyé là ń wò ohun táwọn baba ńlá wa máa ń ṣe nígbà kan ẹnìkan ló sọ̀rọ̀ yẹn lẹ̀ ó wá di pé à ń fà á àwa ń gbà bí ẹni gbagba ọtí ènìyàn ń sọ fún wa pé àkọsẹ̀jáyé wíwò tí wọn ò wò mọ́ ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa ṣìnà ẹlòmíì wọn á sọ fún un pé ọkùnrin tó bá kọ́kọ́ gorí ọmọ yìí òun ni ó jẹ́ ìyàwó tàbí àbí ni ó jẹ́ ọkọ rẹ̀ tàbí wọ́n sọ pé ọmọ tí ẹ bí yìí o kò gbọ́dọ̀ mọ wọṣọ pupa o wọ́n ní lọ́pọ̀lọpọ̀ wà ló jẹ́ pé àwọn nǹkan téèyàn ò mọ̀ yẹn òun ni ó mọ̀ wùyàn ṣe ló fi jẹ́ kí ògùn ẹlòmíì rámáyé ṣùgbọ́n àwọn kan kìkì against ẹ̀ wọ́n ní rọ́ọ̀nì wọ́n ní wọ́n wù bí wù bí nídà wọ́n wo àkọsẹ̀jáyé àbí wọn ò wo àkọsẹ̀jáyé wọ́n ní àkọsẹ̀jáyé yẹn máa ń expose ọmọ mi ló fi jẹ́ kí àwọn òbí mi over pamper ọmọ wọ́n fi kẹ́kànkàn kẹ́kàn torí pé wọ́n ti gbọ́ pé ọmọ second boy yẹn òun ni ológo tí yóò padà wá máa ṣe tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ eh, àti àwọn àbúrò rẹ̀ wọ́n ní wọ́n wá máa kẹ́ ẹ. wá fa ọ̀tá láàrin ọmọ tí wọ́n ń kẹ́ yẹn torí kò síjọ́ kan náà ni wọ́n padà sọ mọ́rọ̀ náà ni. a wá fa ọ̀tá láàrin wọn ìyẹn la tún pẹ̀kẹ́ lù nírọ̀lẹ́ yìí o so let's talk about it. ṣé àkọsẹ̀jáyé yẹn ṣé kán kéèyàn kúkú gbójú kúrò ńbẹ̀ àbí èwo níbi ni ò dá ńbẹ̀ àbí kéèyàn gbójú mẹ́ ráúráú àbí kéèyàn má ṣe pàápàá hello. hello. hello. hello. Hmm. ẹ kọ́lẹ̀ o. ẹ ra o. ẹ kú ètò sà. ẹ ra sà. orúkọ tèmi ni akíntọ́lá bíọ́dún láti gbọ́ra o. mo ń gbọ́ yín sà. yẹ sà ẹ kú ètò sà. sẹ́rí ojú tèmi fẹ́ fi wòó rè o. Hmm. yín náà ni màá dé bèrè kwesọ̀ yẹn sà. tó bá jẹ́ pé àkọsẹ̀jáyé bá rìfìlì pé ọmọ yẹn yóò dáa hmm èmi rò pé àkọsẹ̀jọ yẹn yẹ kó tún ní fọ́ọ̀sì kan tó yẹ kó ní lè jẹ́ káwọn kan tún lè yí kíní yẹn dànù. padà. ẹ understand. Hmm. tó ti jẹ́ pé ẹni tó ti design ẹ̀ tó fi lágbára láti design pé tó ìwọ̀nba ìlọ̀wọ̀n yẹn á jẹ́ o. Hmm. kò yẹ kí ìkẹrin ọmọ èdè yẹn lásán lásán hmm. ó tún wá lè ní pàwà. ẹ ṣe mọ̀ pé ṣe mọ̀ pé ìyẹn kù sọ́wọ́ adẹ́dá mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín o ṣe rí àwọn ògo kan wà tó jẹ́ pé ó wà sign ó wà stamp ó wà sealed ó ti yẹ close bracket ni ó ti yẹ àwọn ògùn kan dàtẹ́ pé open bracket ni bó ṣe jẹ́ nìyẹn kọ́lọ́ ń ṣàánú wa ẹ má jẹ́ tún wọ deep deep deep ẹ má sọ̀rọ̀ yín lọ. ok bẹ́ẹ̀ so in modern day kí lorúkọ hmm. èyí tó opinion tèmi máa sọ ni pé ọlọ́run kò ṣàánú wa èmi ò ní fẹ́ support ẹ̀ ẹ understand hmm. èmi ò ní fẹ́ support ẹ̀ because tẹ bá wo most of the gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gan gbogbo nǹkan ló ń involve and mo believe pé dynamism kò síbi tí ò wọ̀. bẹ́ẹ̀ni. so èmi believe pé so dynamism àwọn àwọn bàbá yẹn bóyá nígbà yẹn ó lè work fún wọn but in this present our generation generation wa kò lè work fún wa mọ́. èmi ò believe kò lè work. ẹ ṣe ẹ kó ètò. ẹ ṣe ẹ ti ń gbọ́ opinion ní kálukú ẹ jẹ́ ń gbàlejò. ayé tuntun ayé màlẹ́. hello ma ẹ ra ma ẹ bá sún máìkì yẹn mọ́ra hmm. kẹ ṣe bí ìgbà téèyàn fẹ́ give testimony ní church. ẹ kúrọ̀ lẹ́sà. ẹ ra ma yes sir. yes ma mo rò pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín àwọn ò gbọ́ yorùbá. wọn ò gbọ́ yorùbá. wọ́n gbọ́ wọn lè sọ ní àbí wọn gbọ́ pàápàá. wọn gbọ́ àwọn ọ̀pọ̀ màá sọ fún wọn. you don't speak yorùbá at all you don't even understand what's the name ma. charity. charity who. asante. asante are you from from Ghana? Oh, good. mo ń gbọ́ yín. mo ní màá sògbé fọ nǹkan bá sọ. okay okay let's hear from you you are representing um, what company. EMD. D. EMD. EMD e what's the meaning. Ever Healthy Dynamic Products. okay okay oh, tell us more about it. Good evening, ladies and gentlemen. My name is Mrs. Charity Asante. Okay. I came here to represent EMD. Okay. Ever Healthy Dynamic Products. Okay. They are product for health. Mm. We are concerned about the health. Product for immune booster, the general body system. The immune boost. We all know immune booster. The white blood cell, the red blood cell, the tissue. Mm. When immune booster is very strong, you'll be will be very healthy you cannot contain any different kind of sickness so we are concerned about people knowing about their health to take care of their immune booster about the general body being and about the every so that the arteries can flow very well all over the body the heart will be good for the pumping of the blood so we're here to talk about immune system for immune booster okay you have less than five minutes now and then I want you to quickly tell our audience uh, what they stand to gain and how do we get this um, um, the product. níbi tí wọ́n dé èmi á ràn wọ́n lọ́wọ́ láti sọ kí gbogbo wa lè gbọ́ ní orí iléeṣẹ́ tí a mú wá yẹn hmm. àwọn àwọn èròjà tó ń ṣara lóore tó lè fún wa ní ìwòsàn pípéye èyí tí àgọ́ ara wo fi wà ní àlàáfíà etí àfiní máa fò ní kú ká máa fò ládìde hmm. àwọn ni àwọn nǹkan tí àwọn oògùn yẹn àwọn nǹkan tí wọ́n ṣe wá yẹn tí ó ń ṣe fún wa bí a ṣe lè máa lò ó bí a ṣe lè máa ṣe tí ara wa yóò fi wà ní pípé àti bí a ṣe lè mọ̀ nípa rẹ̀ sí a fẹ́ kí kí ẹnìkọ̀ọ̀kan tó bá nífẹ̀ẹ́ sí láti yọjú sí iléeṣẹ́ wa láti lè mọ̀ nípa ẹ̀ kí la gbọ́dọ̀ ṣe báwo kí oúnjẹ wo la gbọ́dọ̀ jẹ báwo la ṣe gbọ́dọ̀ tọ́jú ara wa sí tí a fi di pé a máa wà ní ìlera tó pé nígbà gbogbo. ṣó ní gbèdéke ọjọ́ orí tó lè lò ó kò ní gbèdéke ọjọ́ orí kò sí ẹnikẹ́ni tí ò lè lò ohunkóhun tó bá jẹ́ àìlera ara ẹni yóò sọ kí ni a fẹ́ fún. oògùn tẹ́ ń sọ yìí tó mara jí pépé yìí ṣé àjọ NAFDAC fọwọ́ sí i. bẹ́ẹ̀ni. NAFDAC fọwọ́ sí i bẹ́ẹ̀ni. ọ̀kẹ́ rí sì wà pé NAFDAC fọwọ́ sí i bẹ́ẹ̀ni ó wà náà ń bọ̀ wá lọ́fíìsì yín wà. ọ́fíìsì wa wà ní block h eighteen hmm. Jọkẹ́ Plaza Bódìjà ok irú oògùn tí ó ti jẹ́ kí arábìnrin wá láti Ghana rè yóò wọ́n nìyẹn o very expensive àbí. kò wọ́n ó jẹ́ àwọn nǹkan tí a lè rà ní owó kéékèèké tí ò gara owó tí ò jara lọ tí a sì tọ́jú ara wa tí a sì wà lálàáfíà. ṣé oní capsule ló wà ní àbólómi. oní capsule wà olómi wà òyìn tí à ń fi sí tá à ń tẹ̀sà ojú wa èyí tá à ń sọ̀rọ̀ lóríṣiríṣi bó ṣe wà nìyẹn. yóò jẹ́ kí àwọn èròjà tí mo ń jagun tako àìsàn lára kó lè ní okun kó lè ní agbára kó ní okun láti lè hmm. dojúkọ àìsàn nínú àgọ́ ara. ẹ ń bá fẹ́ wá dòwò pọ̀ pẹ̀lú yín ṣé ẹ kàn ń ta lẹ́yọlẹ́yọ ni àbáwọn alára tún ta wà tẹ́ fẹ́. tí à ń ta ní ẹyọ tí ó bá ní àìlera hmm. tó bá ti wá tó bá ti wá a ní àwọn nǹkan tí a lè fi yẹ̀ wò kí ni hmm. àìlera rẹ àti hmm. kí ni a máa ṣe fún ọ nínú àwọn oògùn yìí kí la fẹ́ fún ọ. ok ok. ẹsẹ̀ gbẹ̀lẹ́ ló yẹ ká ṣe. nọ́mbà wo ni wọ́n lè pè yín sí kẹ́ ẹ fi àdírẹ́sì ọ́fíìsì yín yẹn sílẹ̀. ọ́fíìsì tí ẹ lè wá wá sí block h eighteen jọkẹ́ hmm. plaza bódìjà ìbàdàn tí ẹ bá fẹ́ pè wá ẹ wá sórí zero eight zero three three six six three one nine seven zero eight zero three three six six three one nine seven àti zero eight zero three four two two eight two two six. Mm-hmm. kí la ti máa ṣayé yìí sí o ayé tótó ayé tótó ayé. ìgbà wo lẹ máa open ṣé monday to friday ni àbí. a máa ń wà ń bẹ̀ ní àti ọjọ́ monday títí di ọjọ́ saturday saturday ní aago mẹ́wàá àárọ̀ okay di títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ ẹni tó bá fẹ́ mọ̀ nípa ìdánilẹ́kọ̀ọ́ sí ó lè mm. wá láti ọ̀la lọ láti aago mọ́kànlá àwọn tí ó dá wa lẹ́kọ̀ọ́ àwọn oníṣẹ́ dókítà tí wọ́n ó dá wa lẹ́kọ̀ọ́ ìlera nípa ìlera wa wọ́n ti wà máa wà níkàlẹ̀ nígbà yẹn. Mrs. Ashanti, are you a trained doctor or a medical practitioner? Medical health officer. Officers, okay. You work in Nigeria? In Ghana? Yes. Good. Thanks for coming, man. Thank you. Uh, she has really even helped you. <laughs> bọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. ọgbà tí àṣẹ jiná lòdì ìrànjẹ làwọn aláṣẹjókòó tì tí wọ́n fẹ́ máa jẹ ọba ni wọ́n ó ṣe gàyà díẹ̀ ná ìlú ló láṣẹ ẹjẹ́ ìlú ó jẹun náà ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀tọ́ ìlú là ń fowó ìlú ṣe nípìnlẹ̀ ọ̀yọ́ ẹ̀rí bí ní ètò ẹ̀kọ́ wa ṣe ń dògèrè LAUTECH ti di tìpínlẹ̀ ọ̀yọ́ ilé ìwòsàn alábọ́dé bíi ogójì ló ti wẹ̀wọ̀ ọ̀tún pẹ̀lú àwọn òṣìṣẹ́ tòun tòògùn àti irinṣẹ́ tó kojú owó iṣẹ́ sì ti fẹ́ẹ̀ parí pẹ̀lú lórí ọgọ́rùn-ún míì jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ ààbò tó dájú òun ohun amáyédẹrùn ní ìṣokùnfà ìdásílẹ̀ ilé iṣẹ́ ńláńlá láwùjọ òun náà nípínlẹ̀ ọ̀yọ́ fi wà nípò kẹta nínú àwọn ìpínlẹ̀ tí ń pawó wọlé jùlọ lábẹ́lé nílẹ̀ wa ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti láǹfààní ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ àgbẹ̀ lọ́nà ti gbàlódé táṣeyọrí yóò sì jẹ́ kó ń jẹ́ sùn wà bọ̀ láìpẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ àtòṣìṣẹ́ fẹ̀yìntì ń gbowó wọn lásìkò pápá àṣírí adámàsìngbà àtàwọn náà ojú pópó tí ń sòrú dọ̀sán ń kọ́ àwọn ìlú ti sọ pásì ìwádùn níṣèjọba yìí fi ń mọ rírì gbogbo àwọn aláṣẹ gómìnà Ṣèyí Mákindé ló ń sọ fún wa pé pẹ̀lú ìṣọ̀kan wa oòrùn tó kù lókè yìí ó tàṣọ ọgbẹ́. iléeṣẹ́ ètò òròyìn ìròyìn àṣà òun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ ọ̀yọ́ ló ń kéde. máa lọ rọrọ máa lọ sùn ẹgbẹ́ yeye thirty twenty mo béèrè mẹ́ta kàbéèrè mẹ́ta thirty twenty ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa máa jẹ̀bùn yeye thirty twenty sí. mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí yóò fún ọ láǹfààní láti mọ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó o thirty twenty ash tàbí pe thirty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré o lè ìjẹ̀bú alùpùpù kàdà tẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì fresh fm àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fọwọ́ sí i. ẹ káàbọ̀ padà. lórí Facebook àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. olúwa ṣèyí ṣèyí àríbíyan wọ́n ní ẹ̀ka àsánsà àsọtẹ́lẹ̀ wòlíì ńkọ́ èmi rò pé àwọn àṣà àti ìṣe wa ṣe pàtàkì. Hmm. èyí tó bá da ń bẹ̀ ẹja mú lò. ká sì kún fàdúrà nípa ti akọ̀ṣẹ̀jáyé kù sí. ayé màlẹ́ mi mọ tí wọ́n padà kọ síbẹ̀. ayé tótó ayé màlẹ. hello. eob. sa. ọlọ́run ògo ni fún olùlọ́ba tó ní kọ́kọ́rọ́ ikú àti ìyè lọ́wọ́. àlàáfíà fún lórí tó. àlàáfíà fẹ́ ń tó pè wá sà ọmọ ọba gbẹjà gbajúmọ̀ àdúrà tí pátápátá káfọn àtàlà àjèjì àrẹ pẹ̀lú tó ṣe ọpọlọ sà. ẹ ra sà. ẹ máa mọ̀ ṣe o. àmín. ṣe rí ó fẹ́ lágbára díẹ̀ sà. lákọ̀ọ́kọ́ náà ẹ rí i pé joseph nígbà tó máa rọ àlá ẹ̀ ó bọ́ sí àkọsàjáyé fún un nígbà tó máa rọ bí ká sọ pé àkọsàjáyé náà ni hmm. bó àwọn ẹ̀gbọ́n òun forí balẹ̀ fún un ṣé àpò ní problem. ó ní problem ó bá lọ́sẹ̀ wà á kó yọ bí hmm. àṣẹ ọlọ́run tó wá padà wá ṣiṣẹ́ hmm. ṣe rí awọ àkọsàjáyé ọmọ o awọ àkọsàjáyé rẹ o ibi tó ọmọ òde yóò mọ̀ débẹ̀. ó máa débẹ̀. yóò débẹ̀ o kò sì bí wọ́n ṣe lè gbìyànjú ẹ̀ tó mo fẹ́ bèrè bẹ́ẹ̀ kan lọ́wọ́ yín tà. ẹni sìn kí bàbá àti ìyá ká lọ yẹ àkọsàjáyé ọmọ yẹn o kí wọ́n sọ pé ọmọ yẹn tálíkà ni o kò sí hmm. torí dáwọ́lé ń gbèsè ayé ṣé wọ́n máa sọ́nù ni ah, wọ́n máa sọ bẹ́ẹ̀ dáadáa. ẹ ṣé wọ́n máa gbé sọ́nù ni. ṣé tó bá sọ bẹ́ẹ̀ fóònù yóò ní oṣù lára àwọn òbí yẹn àwọn ọmọ yẹn gan yóò ní problem lọ́wọ́ òbí ẹ̀ tí yóò fi dàgbà wọ́n á éèdì ẹ̀ ni so wọn ní fi gbogbo ara láìkẹ̀ wọn tó bá ti ṣe nǹkan kan tó ṣe mí sẹ́wọ́n ní wọn kò sọ pé òun lè méèkè ṣẹ́gẹ́ tí mo sọ bẹ́tà kéèyàn máa wulẹ̀ máa wo àkọsẹ̀jáyé ọmọ tó dẹ̀ máa ń dà sílẹ̀ láàrin ọmọ sọmọ ọmọ ọba gbẹngàgbà jùmọ̀ láti ṣe àárẹ̀ kò yé mi. ayé tuntun ayé tuntun ayé máa lè. hello. ẹ ra sa ẹ ra ma. ẹ sà lójú ìwòye tèmi èmi ò rò pé ó dà. kò dáa kẹyìn bàbá mi sọ fún mi pé wọ́n wo tàwọn nígbà tó wà ní kékeré. Hmm. wọ́n dẹ̀ yẹ kọ́ mọ̀ pé ó máa fàlà kárí ayé ni. Hmm ṣùgbọ́n wọ́n ṣe ń dàgbà wọ́n ní àwọn padà ṣàìsàn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún táwọn lè jáde nínú yàrá. wọ́n ṣe àìsàn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. bẹ́ẹ̀ni tí kò kì í ṣe ogún ọdún tí kì í ṣe ọgbọ̀n tó fi ṣàìsàn. Hmm. ẹ pé hmm. àwọn èèyàn rò pé wọ́n máa kú ni. Hmm. tó gbogbo wọn sọ pé ó máa ṣẹlẹ̀ sí wọn ní ipò tó padà wá ṣẹlẹ̀ o ṣùgbọ́n ojú wọn tó kó tó di pé ó ṣẹlẹ̀ ó pẹ́ bẹ̀rẹ̀ ó kọ ní ìṣẹ́yìn kúrò ní pé ó ṣeéṣe kó jẹ́ kọ́mọ yẹn rì náà ọmọ tó bá ló máa dáa fún kò ń bẹ̀ wàhálà sà. bóyá tó bá ti lọ sọ fún ẹ tó bá ti sọ fún inú àádùn. òun náà wá sùn. òun náà sùn. kò ní lè sùn. Hmm. èmi gbàgbọ́ pé ògbó kan lọ ni. Hmm. kò séèyàn tí ò ẹ ṣeun mo appreciate yín. inú bá lásán. tèmi o. orí ó dà pé àtẹ̀já àtẹ̀jíṣẹ́ yìí ń sọ fún mi pé sọ yẹn níwòye tèmi o bí ìgbà téèyàn fẹ́ túṣe ọlọ́run wò ni o. cheri téèyàn bá gbọ́ àsọtẹ́lẹ̀ tó jẹ́ pé ọlọ́run kọ sí I stand corrected ẹ má o. tọ́lọ́run bá dìde ìkọ́ sí èèyàn ó yàtọ̀. ènìyàn fẹ́ ni tí wòlíì bá déwájú ilé ẹnìkan tẹ́nìkan sì wà nú oyún tó sọ fẹ́ nìyẹn ó yàtọ̀ o. kódà àwọn tó ń ṣiṣẹ́ à ń jókòó dáyàn lóhùn tí òye yé gan wọ́n mọ̀ pé kì í ṣe gbogbo nǹkan lèèyàn máa ń sọ. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti wo àkọsẹ̀já ayé ẹ̀ tí wọ́n ti fi da ayé òun gangan láàmú. gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe sọ lẹ́ẹ̀kan àwọn kan wà tó jẹ́ pé kò nílò àti wàkọsẹ̀já ayé wọn gan táwọn alágbára yóò fi mọ̀ torí ọ̀ọ́kán orí ẹ̀ báyìí ó pùn síbẹ̀ ni wọ́n ti rí látọ̀ọ́kán bẹ́ẹ̀ ni àwọn kan wà tọ́lọ́hún mọ̀ọ́mọ̀ fi pamọ́ ó kàn sí ilẹ̀ á hmm, tó àyè kan kó tó bẹ̀rẹ̀ sí ni mo jáde bí ìgbà tó wù bá ń yọ ẹ ti ríbi tó wù ti ń là rí àwọn kan wà tó jẹ́ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi pamọ́ ó mọ̀ọ́mọ̀ fi pamọ́ torí pé ó mọ̀ pé ọmọ yẹn á rí wàhálà lójú ọ̀nà ó sì mọ̀ pé àárín ẹ̀gún lòun fẹ́ fi sí àmọ́ ó ní èrèdí tó fi ránṣẹ́ sáàárín ẹ̀gún. ọ̀rọ̀ yẹn mi A wá gbé ojú kúrò lára rẹ̀ torí pé ó mọ̀ pé táwọn èèyàn bá rí i ó ṣeé ṣe kí wọ́n ta lọ́fà wọn wà ní rí i ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó bá ta kàngbọ̀n tàbí kó fojú ẹ̀hìn mọ̀ lẹ̀mí ẹ̀ ó ti bọ́ lára rẹ̀ kó tó di pé ògo rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ni mọ̀ là bí ìgbà tó wù bá ń là lóko. tírúfọ́ ọmọ bẹ́ẹ̀ bá ti wá jẹ́ ọmọ tí wọ́n ti wà kọsẹ̀ jáyé ẹ̀ tí wọ́n ti polówó ẹ̀ síta ṣé wàhálà ò ti dé. ẹ̀sùn kò yẹ ló àwọn kan lè má gba nǹkan tí mo sọ ṣe mọ̀ kó opinion tẹ ọpọlọ oníkálukú ló sọ opinion tèmi lèmi sọ o. ó bẹ́tà kẹ́hìn tó bímọ kó kún fún àdúrà lórí ọmọ àwọn tí wọ́n ń sọ gan pé látinú oyún ló yẹ kí aláboyún ti máa fi àdúrà ran ọmọ ẹ̀ lọ́wọ́ wọ́n mọ tí wọ́n ń ṣe torí pé àwọn kan sọ pé tán bá ṣèyàn lójú ẹ̀mí ẹ mọ̀ pé ìrìn àjò oṣù kínní oṣù kejì oṣù kẹta títí wo oṣù kẹsàn-án tàbí oṣù tọmọ ń lò nínú ìrìn àjò ńlá ló rìn nínú ẹ̀mí bó ṣe ń bọ̀ láyé àwọn kankan sì wà tó jẹ́ pé ó jẹ́ kí ayé kẹnu tí ò ṣeé tú wò kódà àwọn kan míì wà tó jẹ́ pé kò ṣeé sọ lórí ẹ̀rọ àgbàgbé bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ̀sùn pẹ̀lẹ́ ló yẹ ká ṣe ayé gbàjẹ́jẹ́. ohun tá a bá gbọ́ kì í dunni nígbà míì. Hmm. bẹ́ẹ̀ wakọsẹ̀ jáyé bẹ́ẹ̀ wò ó kọ́mọ tó délé ayé àwọn kan ti mọ̀ pó ń bọ̀ bẹ́ẹ̀ ni nínú ìdílé yín wọ́n ti mọ̀ pó ń bọ̀ àdúrà lẹ́ni tó bá bí mo fi mọ ràn ọmọ ẹ̀ lọ́wọ́ kó mọ́ jì sọ́fìn ayé ọlọ́run á wa opinion tèmi ni ò kéèyàn mọ́ túṣe ọlọ́run o ṣùgbọ́n àwọn tó bá gbà pé àwọn fẹ́ máa ṣe mí ní máa ṣe o oníkàlùkù ló ń sọ tiẹ̀ o tí láyínká ayéfẹ́lẹ́ bá wà ń bí òun náà sọ opinion ti tiẹ̀ ṣùgbọ́n opinion tèmi ni pé ẹ mọ̀ túṣe ọlọ́run o wọn ò tí ì wá kọsẹ̀já yé ẹnìkan o ẹni tó bá wo péèjì mi àmọ́ story tí mo sọ ń bẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò tí ì wà kọsẹ̀já yé ọmọ o bàbá tó bí ọmọ kan ńgbà míì gan ò tiẹ̀ mọ̀ pọ́mọ lógo àwọn tó kàn wá kiri ẹ ewu ọmọ abẹ́rẹ́ rí tọ́jọ́ bàbá rẹ̀ rẹ́rìn rẹ́rìn rẹ́rìn ẹ̀rí ẹ̀rí àwọn yóò lè jí o. ẹ rò pọ́ ń bọ́mọ ṣeré ni ọ̀tọ̀ ni tẹ́ ń wò gbogbo ògo tọmọ yẹn gbé wáyé pátá ni wọ́n kà ní one two three four five. alẹ́ nìyẹn ní ọmọ yẹn kó góòlù sọ́rùn wá sáyé lọ́jọ́ kó mọ́ mọ́mọ́ mọ́mọ́ rẹ̀ ò ra góòdì sọ lọ́rùn tọmọ bá wálé ayé nù àmọ́ sì fagbára ayé ká góòdì yẹn kúrò ńbẹ̀ wọ́n gbé pàǹdà sí i ọmọ wa di rádaràda kalẹ̀ ní nfa kùkú yìí àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ó yàwọ́ tí bàbá àtìyẹ́ ẹ̀ sì súnmọ́ lọ́n pẹ́kípẹ́kí ló jẹ́ pé nígbà míì torí ògo ni wọ́n ṣe ń dọmọ láàmú ayé ò ní fọmọ láàmú ìyá bàbá mi lọmọ mi ń jẹ hmm. bàbá olóòburú ò ṣe mú àbí. ọmọ mi distraction náà fi ṣe fáwọn òbí ẹ̀ wọ́n ti mọ̀ pé nígbà tọ́nà rẹ̀ ò bá tọ́ a máa dùn bàbá àtìyá ẹ̀ nígbà táwọn ò bá jẹ́ kó tètè lọ́kọ tàbí kó tètè bímọ nílé ọkọ a máa dùn bàbá àtìyá ẹ̀ wọ́n á wà distracted àwọn bíi mileage tó yẹ káwọn náà cover wọn ò ní lè cover torí wọ́n máa wò pé ṣé wọn ò ní máa fọmọ bú àwọn lọ́rọ̀ kan ayé ò ní mú wa. ẹ lọ síbi sítórì tèmi. ènìyàn fẹ́ mi fọ̀rọ̀ o bí o bá sọrí ẹni ayé ayé ayé ayé tàwa o ayé gba pẹ̀lẹ́ o. ilé àti máa ṣayé sí o kò yé mi. aago mẹ́fà àbọ̀ ti kọjá o mẹ́fà bọ́ ti lọ àti rere kọjá lọ sáago méje ti múra àti lọ lù bá wọn. ọ̀dọ́mọkùnrin kan pè mí ó lóun fẹ́ bá Yínká Ayéfẹ́lẹ́ sọ̀rọ̀. wọ́n á sọ fún pé tó bá fẹ́ rí Yínká Ayéfẹ́lẹ́ kó wá bó ṣe máa book appointment pẹ̀lú ẹ̀. ó ní kí n dákun kí n fóun ní ẹni tóun lè lọ bá torí lòun gbàgbọ́ pé tóun bá rí mi òun ti rí Yínká Ayéfẹ́lẹ́. wọ́n á ní ẹnu iṣẹ́ ọ̀tọ̀ protocol ọ̀tọ̀ kó lọ bó ṣe yẹ kó lọ àmọ́ mo rò pé ó nira fún díẹ̀ láti rí Yínká Ayéfẹ́lẹ́ ọlọ́run wa bá a ṣe ó pàdé Yínká Ayéfẹ́lẹ́ ní pàtí kan torọ́ jayéjayé ni pàdé Yínká Ayéfẹ́lẹ́ ní pàtí kan tó ṣe dáadáa pé bẹ́ẹ̀ ló ti súnmọ́ wọn táwọn ọ̀bẹ́kẹ́ ò tí dànù. No pé òun mà fẹ́ rí yín ọ̀rọ̀ kan wà tó ń jóun lábẹ́ aṣọ. àmọ́ tó padà wá ṣẹlẹ̀ ni pé pẹ̀lú bẹ́ẹ̀ mi ṣe sọ pé ó ní òun fẹ́ kán gbé ọ̀rọ̀ òun sórí rédíò kóun lè bá a bọ́nù wàhálà tó ń wà. wọ́n á sọ fún pé ṣó lè sọ fún mi olówó òun kóun sọ fáyé fẹ́lẹ́ ok àmọ́ bó ṣe dá lé ọ̀rọ̀ náà tó ti fẹ́ máa sọ láyé fẹ́lẹ́ ti pè mí pé ṣẹ́gun ń bo lo wà mo ní mo wà lọ́fíìsì mi ṣé ìṣepọ̀ lálejò mo ní àlejò méjì tí ó tètè ṣe pápápá pẹ̀lú wọn torí pé ọ̀rọ̀ ńlá kan wà tí mo dá dúró dè é. tọ́ ní èèyàn ní ọlá àtọ́là arákùnrin yìí ni àwọ̀ wọn gan fi hàn pé ọlọ́run gbọ́lá fún un ojú kan ẹ̀pà ojú kan èrè ni wọ́n pera wọn láwọn ò níwájú àwọn ò ní lẹ́yìn àwọn nìkan náà ní lọ́wọ́ bàbá àti màmá àwọn kò sẹ́gbọ́n kò sábúrò wọ́n ní àwọn gbójúmọ́ bàbá àti ìyá àwọn nínú ọlá ni kì í ṣe pé bóyá wọ́n jìyà rí àbí kinní kan kinní kan pé àwọn sì lọ sílé ìwé tó dáa wọ́n ní kódà ọgbà táwọn ń kúrò ní secondary school nàìjíríà ni bàbá àwọn ní ọyá nílùú èbó wọ́n ní bàbá àwọn ló sì máa wọn lọ sílùú òyìnbó bẹ́ẹ̀ amẹ́ríkà ni wọ́n lọ bàbá àwọn fi wọ́n sílé ìwé tó tó tó lórúkọ bàbá àwọn sì padà sí nàìjíríà àmọ́ wọ́n ní kò pẹ́ tí bàbá àwọn dé nàìjíríà bàbá àwọn sùn tí ò sì jí mọ́ wọ́n láwọn fẹ́ wálé nígbà táwọn gbọ́ kú bàbá àwọn ṣùgbọ́n ìyá àwọn sọ pé káwọn fèsì studies àwọn ìyá àwọn sì ń tẹ̀ mọ́ àwọn létí pé àwọn ọmọ kò obìnrin lọ́hùn yẹn ò ṣe mọ̀ páyé ń bẹ ní US lẹ́òkìkí mo ṣe sọ US báwo létí òun náà ìwọ ẹ̀yàn dé ọmọ báàgì lọ àwálé mọ́ New York ni ó ti sá mọ́ ọ̀yàn lọ́wọ́ tẹ̀ ṣe irun tó ṣe sórí Brooklyn ni ọ wọ̀ èèyàn ń dà mọ̀mọ́ ó di ara wọn nu ọ̀sẹ̀ kẹta hàn rẹ̀ ti lọ mo ṣe yọ̀ yọ̀ yọ̀ ńlẹ̀. wọ́n ní báwọn ṣe ń parí ìyá àwọn máa ń wá bá wọn náà máa ń wálé ṣùgbọ́n nígbà táwọn wálé àwọn lálàá kan tó lágbára wọ́n ní àwọn lọ sí ojú olórí bàbá àwọn torí pé inú compound àwọn ni wọ́n sin bàbá àwọn sí wọ́n láwọn sì àwọn gbàdúrà pé kọ́lọ́hún tẹ́ bàbá àwọn sáfẹ́fẹ́ rere wọ́n ní ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ yẹn ìṣẹ̀lẹ̀ abáàdì kan ṣẹlẹ̀ sáwọn tó sì jẹ́ pé nígbà tó ṣẹlẹ̀ lójú oorun àwọn rí bàbá àwọn tí ó fọwọ́ sẹ́nu bí ìgbà tí èèyàn kábàámọ̀. Mm. wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn ò tí ì ní mínì sáwọn àmọ́ lẹ́yìn ìgbà táwọn ti lálàá yẹn àwọn pè é àwọn jókòó àwọn rọ́ àlá fún ìyá àwọn pé àwọn máa rí dáàdi àwọn tó fìkà sẹ́nu dáàdi àwọn àwọn wá ń sọ fáwọn pé ẹ ah kó bóyá torí pé kò dúró jẹ wọn mọ́ ni wọ́n ní ọ̀rọ̀ yẹn ò kò ní mínì ìgbà táwọn tó wá ń dàgbà díẹ̀ sí i tí tí mo fẹ́ sọ yìí pé ó ń ṣẹlẹ̀ yìí tún ń ṣẹlẹ̀ àwọn tó wá jókòó àwọn wá wo ọ̀rọ̀ tí mọ́mí àwọn sọ ń jọ yẹn pé dáàdi àwọn ò dúró jẹ wọn mọ́ àwọn wá wò pé ṣé ẹ dáàdi àwọn mọ wọ́wọ́ wọ́wọ́ àwọn ni dáàdi àwọn ò lè wọ́wọ́ àwọn rí pé wọ́n ní ilé iṣẹ́ wọ́n ṣe masters yẹn náà nílùú lọ́hùn àwọn sì láwọn ọmọ táwọn ń kùn sí kùn sí kùn sí. Oh mọ bá wọn ṣe délé lẹ́yìn masters táwọn gbé súnmọ́ ìyá àwọn pé níyà àwọn ní láyé àwọn ò lè fẹ́ funfun káwọn wá dúdú táwọn máa fẹ́ wọ́n wá dúdú wá dúdú wọn ò rí dúdú o mo ní jẹ́ pé club lẹ ti ń wá dúdú wọ́n ní náà pé gbà mí àwọn máa ń lọ mọ́ àwọn máa ń mọ̀rẹ́ rìn ah, lọ́jà náà. ẹ bá sì rí wọn bọ́n ṣe dúró ah, ara wọn mọ́ kódà tí wọn bá sọ Yorùbá jáde lẹ́nu ẹ rò pé bóyá bíi Fúlàní ni wọ́n ní nírun ọgbọ́n kan tó tó dàbí ìgbà tí wọ́n lo sporting waves tí ń kọmọ̀nà ọlọ́run ṣàánú wa wọ́n torí ìyàdá wa sí ọkọ̀ tí wọ́n ti ẹ̀kọ́ gbé wá lèmi wò tí tí ń kọ balabala. kíá tí máa ṣayé yìí sí o òye mi. ìṣòro tí wọ́n ní rèé wọ́n ní ó kù ọdún méjì fáwọn táwọn á fi pé ogójì ọdún wọ́n ní ìjà jẹ́mọ̀ pé àwọn ò níyàwó sílé àwọn ò sì bímọ. wọ́n tá a béèrè lọ́wọ́ wọn ni pé ṣé ìyá yín ni ò fẹ́ kẹ́ ẹ níyàwó ni àbíyàwó yín àbíyà yín fìyàwó kan lọ̀ yín tẹ̀yìn ò fẹ́ gbà wọ́n ní rọ̀ wọ́n ní ṣé alẹ́ ọjọ́ tí àwọn sọ pé àwọn wálé táwọn lọ síbi tán sin bàbá àwọn sí yẹn táwọn ṣe short prayer yẹn wọ́n ní alẹ́ ọjọ́ yẹn làwọn àtìyá àwọn ti ń bára àwọn lájọṣepọ̀ ẹ ṣe hà hmm. ọ̀rọ̀ burúkú wọ́n ní àwọn ò rí ìdí mínì sí i nígbà táwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní in àwọn enjoy ẹ̀ màá béèrè mo ní ǹjẹ́ ẹ ti kọ́kọ́ lájọṣepọ̀ pẹ̀lú obìnrin mi kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní tọ̀yà yín wò wọ́n ní rárá. ayé tọ́tọ́ ayé tọ́tọ́ wọ́n láwọn dẹ̀ àwọn enjoy ẹ̀ àwọn enjoy tó ń tó náà gbà táwọn lọ ṣe masters àwọn àwọn táwọn ti kọ́ ń bá sọ̀rọ̀ fẹ́ tẹ́lẹ̀ wọ́n láwọn kan yọ wọ́n dànù ni for no reason àwọn ò kàn bá wọn sọ̀rọ̀ mọ́ náà. ee hmm. ilé ayé tá wà yìí náà. wọ́n ní ṣùgbọ́n àgbà tó tó stage kan ó ká àwọn pé táwọn ń ṣe ò pa morally kò wà òkè. báwo làwọn ṣe máa báyà àwọn lájọṣepọ̀ là wá bínú mo rò pé change díẹ̀ wà lọ́wọ́ wọn ó ní àwọn wá kúrò nílé. kí la ti máa ṣayé sí o. àwọn kúrò nílé pé no no no mom it's alright ẹ ti mọ ọmọ ìlú èbó. ọ̀rọ̀ ayé màlẹ́. mo gbìyànjú mi ní sọ bí àwọn ṣe jẹ́ àmọ́ tí n bá ti sọ nǹkan kan nípa ìyá wọn ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ tó ń gbọ́ mi mọ̀ wọ́n. wọ́n á ní ìyá àwọn àwọn ní àìró pọ̀ lọ́dọ̀ ìyá àwọn nínú ilé àwọn ọmọ sí àwọn ọmọ ọ̀dọ̀ lóríṣiríṣi àwọn ọmọ fámìlì náà wà. wọ́n láwọn kúrò nílé àmọ́ wọ́n ní kò pósù méjì táwọn fi ń regret torí pé àwọn ń rí igá ẹran àwọn fẹ́ pè lówó. wọ́n láwọn ń rò lọ́kàn kó àwọn lè bẹ̀rẹ̀ padà wọ́n á ní ìlú èbó lẹ lọ wọ́n láwọn ò tiẹ̀ kọ́kọ́ lọ lóyìnbó wọ́n láwọn láwọn ọ̀rẹ́ ń bí àwọn dẹ̀ láwọn connections wọ́n ní ṣùgbọ́n nígbà tí ìyà jẹ àwọn ọ̀rẹ́ ìyá àwọn kan làwọn lọ bá tí ó mú àwọn lẹ́yìn lọ bẹ̀ ìyá àwọn padà. wọ́n wá ń sọ fún wa pé inú oṣù kẹrin ọdún tá a wà yìí lọ́jọ́ bí àwọn míì yóò tún kò. mo á bèrè mo ní ṣé ẹ gbàdúrà wọ́n ní àwọn gbìyànjú wọ́n ní ọ̀rọ̀ yẹn ò ṣeé sọ síta oníjọ́ tí wọ́n mú àwọn wá bẹ̀bẹ̀ yá àwọn sọ fún àwọn pé orí ẹ̀ yọ ẹ́ àfi tí kì í bá ṣàwọn làwọn dẹ̀jẹ̀ lé lórí lóko. téèyàn bá dẹ̀ ń wo arákùnrin báyìí àwọn obìnrin míì àmọ́ àwòkú bíyà torí ti wà ní street tó ti jayé jù ni òfin mi tó fẹ́ fẹ́ wọn ní mọ̀ pé nǹkan bá fínra lábẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá tiẹ̀ rí gan ló nífẹ̀ẹ́ sọ pé kọ́mọ bóun ṣe nǹkan sí i tẹ́lẹ̀ bá tiẹ̀ gborí wọlé ó pé èèyàn kéèyàn máa dájọ́ lọ. mo rò pé nǹkan tó wà lọ́kàn wọn nìyẹn tí wọn kọ́ fẹ́ fi sọ fún èmi àmọ́ ọ̀rọ̀ ta ní ká bá mọ̀ gan bàbá èmi náà padà wá dá sí i kì í ṣe pé èèyàn ò gbọ́rú ẹ̀ rí ah nǹkan lọ ṣàlàlù ńlẹ̀ ayé. èèyàn mélòó lẹ ti sọ fún wọn ní èèyàn méjì aníta ni ó sì náwó sáà méjèèjì pé ẹ̀yin méjèèjì náà ni. wọ́n á béèrè pé ìgbésẹ̀ wo ni káwọn gbé torí pé ó ti tún sú àwọn àwọn sì fẹ́ já kúrò ń bẹ̀. wọ́n á ń béèrè lọ́wọ́ Láyínká pé ṣé òun ò ní márì ni ṣóun ò ní bímọ ni. à ń pẹ́ àwọn nǹkan kan sọ tá a bá ti ń sọ ọ̀rọ̀ yẹn á dàbí ìgbà tá a ti bo lójú. mọ bí asọ́dẹ̀hùn náà ó ti yé yín ẹ dákun ẹ ń bá rírúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí rí tẹ́nìkan sì bọ́ ń bẹ̀ ẹ ń bá ní solution lọ́wọ́ let's talk about it o ọmọ tó bínú ara rẹ̀ náà ní túnbà alájọṣepọ̀ o. Hmm. kí a ti máa ṣayé yìí sí o òye mi. ìgbà tí láyínká kọ́kọ́ kọkàrá mo ní ìkan wà tó jẹ́ pé <laughs> ok. ayé tọ́tọ́ ayé tọ́tọ́. tẹ́nìkan tó súnmọ́ mi bíi iṣan ọrùn tó ká wúmà yẹn pé. ayé tọ́tọ́ lórí dẹ́kìn lóoru mú ẹ mọ̀ pé àwọn kan máa ń sun orí dẹ́kìn náà bá ní àwọn ti sùn lọ làwọn bá kàn jí làwọn bá rí i pé ó gbé ọmọ sí ó latan ó gbé ọmọ rẹ̀ ọkùnrin. ẹni fọ̀rọ̀ hmm. bá sọrí ẹni. sáyà ó ó ó wá ń ṣe kọ̀tọ́ pẹ̀lú ọmọ rẹ̀. ayé màá lè. eléyìí ò làkòlù ilé mi rẹ́ǹtì ni o. yóò kó ilé mi addiction láàpẹ ni àbí kí ló ṣẹlẹ̀ ara àwọn wàhálà tó wà lé ayé nù. mo ń bọ̀ náà jẹ́ sáré polówó ọjà náà kí n wá sójú òpó lẹ̀ fún yín. let's talk about it àjọrò ni. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Are you a business owner, seller, creator, or trader? Do you know you can actually get a business account in five minutes? And all the tools you need to run your business, like invoicing, inventory management, an online store, and customer management. All you have to do is go to Google Play Store or Apple App Store. Search for Prosper. That is P R O S P A. Download download the app and fill in a few details. If you're serious about your business, you need to use Prosper. Get a business account in five minutes. Go on Google Play Store or Apple App Store and search for Prosper. That is P R O S P A to download the app now. Àgbọ̀nagbà ìbùkún tún ṣe tán tí ó sọ̀kalẹ̀. Suda mega praise twenty twenty two. Ó dẹ̀. Tọdún yìí tún ti kò. Àpéjọpọ̀ kọrin sí Olúwa. Pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàkàkàkà. Àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ní stand up comedians Nàìjíríà. Tọdún yìí tún máa gbúre jẹjí kẹyàtọ̀. Pẹ̀lú Dr. Yinka Ayéfẹ́lẹ́ mọ ẹni ọjà. Láàbẹ̀ tẹ̀rí bá kọrin ṣe. Testimony jaga. Àjidara. Ìlàjà kìtùnú ọlọ́run sọ bẹ́ẹ̀. Dídèmí ọlá ọba. Jẹ́tùnú ààrẹ. Ẹ̀sà ìgbẹ́kẹ̀lé. Yẹmí ọlábísí adébólú twins Sani ológun ara gòkè bàjọ́ wa ṣẹ́gun adéwọlé kòkòrò mike abdul bísí alábìyẹ bukola kade sewọlé jésù babatunmiṣẹ káyọ̀dé oyè wọlé ìṣòro ayé mi ti dọ̀rọ̀ ìtàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàkàdí ẹ̀ kàdákẹ́ àwọn tó máa darí ètò darí bẹ́ẹ̀ kẹ́ wà lọ́jọ́ yẹn ni wòlíì àgbà mc remote nepa boy sita gbẹdẹrù àti mc akabala lọ́jọ́ yẹn reverend kẹ́hìndé alábí lolùgbàlejò àgbà judah mega praise olórin ẹ̀mí tá ọjọ́ kọrin yìí sí olúwa. látàrí ọjọ́ ìbí dọ́kítà yìí ká yé falala lọ́dọọdún. wọ́n ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n. january twenty one ọdún yìí ló máa wáyé o. emalete baptist church ní odò challenge ìbàdàn. bẹ̀rẹ̀ la go mẹ́jọ alẹ́ mẹ́jọ kẹlẹ́lẹ́. ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé. ẹ wá ẹ jẹ́ kí a kọrin sí olúwa. yàwó ìwà yọ sí àpáta ìgbàlá wa. ní àkókò tí a bá yìn. bẹ̀rẹ̀ sí ọ̀hún máa ṣí. ire gbogbo tó wà nínú ọdún yìí máa jẹ́ tèmi

Arabic náà kọ́ fi kọ́ àmọ́ wọ́n padà wá translate ẹ̀ sí English fún mi God has the knowledge of the air and send down the rain and knows what is in the wombs and no soul knows what it will end tomorrow. God is all knowing, all aware. Thanks so much, sir. Ẹ já kúrò lórí yẹn ẹni wà ní kòríta kò yé mi mọ́ ìṣẹ́jú péréte ló kù fún mi kí n kángárà mi. hello. hello ẹ kọ́ lẹ́ pèsè. ẹ bá a sọ̀rọ̀ sókè dáadáa mà. làwọn kà olóhùn obìnrin ni láti yango. olóhùn obìnrin mo dúpẹ́ pé ẹ pè kó dẹ̀ hán. kẹrí arákùnrin yẹn. Hmm. bàbá ẹ̀ tí ó gbé kàjẹ́ níjọ́sí. bẹ́ẹ̀ni ó ti ó ti mọ̀. níbi tó wà lọ́hùn. Hmm ṣáwárí hmm. ọ̀rọ̀ yìí síwádìí sùúrù lẹ́yìn kó sọ àwọn òjíṣẹ́ ọlọ́run tí ọlọ́run bá pè ní ìṣẹ̀dá. ó ti di sùúrù báyìí. bẹ́ẹ̀ ni tó bá kánjú á kàn máa kó sọ́wọ́ ni. Hmm, ọlọ́run. ó ní láti farabalẹ̀ dáadáa nítorí ẹ̀sìn ìyá ẹ̀ tó ti gùn nǹkan burúkú ni. nǹkan burúkú ni. àti dáhùn bọ̀rọ̀ lára ìyá yẹn ó máa ní agbára díẹ̀. Hmm. nítorí gbogbo ọ̀nà ní ẹ̀gbọ́n máa ti máa ṣe tí òfin ní ẹni bí ọkàn ẹ̀ ìyẹn sísọ yẹn ọmọ ẹ ni mo mean hmm. ọmọ yẹn ò lè ní girlfriend kankan dépò máa sọ pé òun fẹ́ níyàwó àfẹ́sílẹ̀ hmm. hmm. látara ìyá ẹ̀. ẹ mà ṣeun ìgbà tá a wà lábẹ́òkúta lánàá ẹnìkan wá ń suggest pé bóyá kó wá obìnrin kan níta kó kàn gba free kick wọlé níbẹ̀ pé bóyá a bá ṣe ìyá ẹ̀ jẹ́ ṣùgbọ́n ìbéèrè tá a béèrè ni pé ǹjẹ́ yìí rò pé ọkàn wọn á fà sóbìnrin. ọtí mo fẹ́ sọ náà nìyẹn torí ìyá ò ń jẹ́ kí ọkọ ẹ̀ pàṣẹ nìkan kan rárá rárá. ẹ n tó bá fi lè jẹ́ kán wá kán wá sọ fún àwọn báyìí ǹjẹ́ ẹ rí i pé bóyá ó ti ń rẹ ó ti ń rẹ tí wọ́n lò láti fi influence wọn àbí kí. ẹ sẹ́rí kì í ṣe pé ó rẹ nìkan kan wọn bó ṣe rí ní máìdì ẹ̀ ó yàtọ̀ sí pé bó ṣe rí bẹ́ẹ̀ sí obìnrin mi irú máìdì tó ní láti wá sí ọ̀dọ̀ sí ò lè ní irú máìdì bẹ́ẹ̀ láti lọ sí ọ̀dọ̀ obìnrin mi. Hmm. Hmm. so òun ni mo sọ pé ó gba sùúrù. ó gba sùúrù ẹ ṣe. hello. hello. ìyàwó láìdé ọyàtúbọ ló ń sọ̀rọ̀ láti jẹ ẹyìn rẹ. mo dúpẹ́ pé ẹ pè mí fóònù yìí ò dẹ̀ máa hàn ẹ ṣe gan. àfúlé wọn àwa ti wà pẹ̀lú fresh fm láti ìgbà tẹ̀sí bẹ̀rẹ̀. ẹ ṣeun gan mo appreciate yín mo ń gbọ́ yín sà ìgbà tí bàbá ti gbé kàjẹ níjọ́ kìíní àná yẹn hmm. ìgbà yẹn ló ti mọ nǹkan tí màmá yẹn máa padà ṣe hmm. Hmm. mo fọ́lò nǹkan tí olóhùn obìnrin olóhùn obìnrin láti ring road nǹkan tó sọ yẹn nínú ọ̀ma fọ́lò kọ́ tọ àwọn òjíṣẹ́ ọlọ́run kọ́ tọ̀ lọ tó àwọn yẹn ló lè fún wọn ní problem kọ́ dẹ̀ má kó sọ́wọ́ àwọn kan wà jẹ́ pé wọ́n kàn bá ti wọ́n jẹun ni o. Hmm. ọ̀pọ̀lọpọ̀ aríran fẹ́ jẹun ni. Hmm. bẹ́ẹ̀ ni ẹ pé wọ́n kàn máa tún gbà lọ́wọ́ ẹni tí ò ní àwọn tí ò ní ni wọ́n tún máa gbà lọ́wọ́ wọn ni o. orúkọ yín lẹ́ẹ̀kan sí i ojú òní tí o. máa gbọ́rọ̀ làákàyè ayé tuntun ayé tuntun. jẹ́ mú kan sí kí n mọ̀ bá tèmi lọ. hello. hello brayinka. brayinka ò sí around. eob lórúkọ mi. ah breniton. ma ẹ kọ́ lẹ sá. ẹ ra ma. ẹ kọ́ yes ma. ẹni olúwa mọ̀ lórúkọ mi. Hmm. ṣe rí màá yẹn. bẹ́ẹ̀ni. breniton. ma. ó ti pẹ́ tí mo ti ń try but thank God I came in today. Ọlọ́run ṣeun. torí nǹkan tó ṣẹlẹ̀ sí máa yẹn. bẹ́ẹ̀ni. ó ṣẹlẹ̀ sẹ́mi náà true dadi. ah. tó jẹ́ wípé wọ́n fẹ́ máa fi mí sọ òkú sáwọn ọkùnrin kò í sí o ṣe rí bí à ń mọ ní ìṣọmọ Yorùbá ẹsẹ̀ kalẹ̀ jáyé. àkọsẹ̀jáyé àkọsẹ̀jáyé. àtọ̀kalẹ̀. mo ń gbọ́ yín. bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ti wọlé sí mi lára láti ah. mọ orú ọmọ tí mo jẹ́ hmm. wọ́n bẹ́ẹ̀ wọ́n wá ṣe bí ìgbà pé olóríire ò ní rí mi àti ṣùmẹ̀kà eh, taxi driver hmm. eh, sóbàfà èmi ni wọ́n kẹnu sí wọ́n ṣe débi wọ́n parí iṣẹ́ gidi ni mo wá sọ fún èèyàn kan ń tọ̀ wá sọ fún mi pé kí n lọ gba àdúrà àǹtí mi kan ló kọ́kọ́ lọ bá dáàdì mi jà oníṣòwò ju ọmọ ìlú lọ. àǹtí àǹtí yín yẹn òye ọ̀rọ̀ yẹn tètè yé wọn àbí. ibẹ̀ yẹn ni òye mi hmm. ibẹ̀ yẹn ni òye mi bọ̀ ìgbà táǹtí mi yẹn ń sọ ń gbà yẹn mi understand. Hmm. ẹ wo nọ́mbà yìí ẹ lè pè mí létà. ok ma máa sọ àwọn ọ̀rọ̀ kan yín mi lè sọ lábẹ́ afẹ́fẹ́ ẹ lórí hmm. afẹ́fẹ́ so a lot of people bá sọ if I should say it people will recognize me. ó ti pẹ́ tẹ̀rí náà yẹn ó agbára nìjẹ́ ìfúnṣe ní ìmọ̀mọ́ ìlọ the mother is using him for power nítorí hmm. pé hmm. lọ ó fẹ́ ẹgbẹ̀rún ọkùnrin obìnrin ilé hmm. làpótí ń jókòó déjì ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀tọ̀ sọ fún un. ilé làpótí ń jókòó dèdí. ilé làpótí ń jókòó dèdí ni wọ́n fi ọ̀rọ̀ ẹ̀ ṣe. Ah. sọ fún pé kó má pọ̀jù kó dẹ̀ súnmọ́ Ọlọ́run ní ìdí orí òkè rí mo lọ sí orí òkè kan lẹ́kìtì ìgbà tí mo gbàdúrà hmm. mo rí àwọn revelation kan hmm. so the next time bàbá mi yọ sí mi ó ti kú o by this time ìgbà yẹn mo ti fẹ́ ọkùnrin kìíní mo fẹ́ ọkùnrin kejì ẹlẹ́kejì yẹn gbàtọ́ rí pé hmm, báwọn ọmọ ìṣe ń lọ ó ti ń bọ́ mọ̀ lọ́wọ́ wọ́n wá parọ́ mọ́ ah. tẹ bá pè mí wọ́n sọ bó ṣe jẹ́ tí n bá sọ sí tanzania èèyàn àmọ́ ẹni tó ń sọ̀rọ̀. ẹ ṣeun. wọ́n parọ́ mọ́ ìbínú yẹn ó drive mo wá di opó ọ̀sán kan. ọkọ yín drive lọ parẹ́ ẹ̀ dànù. ó lọ parẹ́ ẹ̀ dànù bàbá parọ́ ọmọ epo gbèrò ilé tó wá sọ wípé bàbá mi wá sọ fún mi pé kí ló ṣe rè pé mi ìfẹ́ kó má rè wọ́n ní wàá ṣe ìyàwó mi lọ́jọ́ ogbó. àǹtí mi yẹn wá advice mi ti máa ṣe oúnjẹ máa da mo wá ń dayọ̀ sí nǹkan kan ṣẹlẹ̀ along the line máa sọ fún yín ẹ pè mí ẹjọ́ mi ní mọ̀ nípa. lágbára. Hmm. láti fọ ọmọ ẹ ṣe sọ. abẹ́ melody ìjà máa lọ lé o. láti fọ ọmọ ẹ ṣe sọ. bí ọdún ọmọ agúnbíadé. pọ́tébù àgbọ́sọrí nù ọ̀rọ̀ wà láyé hmm. oníkálukú àbí tiẹ̀ lára tẹ̀tẹ̀ pọ̀pọ̀ àbóǹdè lọ́rùn. kí láti má wà á gbọ́ sítórì ẹlòmíì wà á tún béèrè pé ẹ dákun kí ni táìtù múvì yìí àmọ́ ká gbọ́ ká mú ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ká rí i lò òun ni ìbá ti pé jù torí pé àwọn kankan fẹ́ràn sítórì ni gbogbo ohun tó wà ń bẹ̀ bí ẹ̀kọ́. Hmm. ó yá malam dágbére tó ọpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́gàlọ́gà tó fún mi ní hmm. àǹfààní lónìí Paul Adéjọlá tí ogun yín mọ̀ sí olówó ketu ìpàdé mi àti ẹ̀yin wà bí ẹ̀já rọ̀ ọ́ Ìṣọlá Adérẹ̀mí lórúkọ mi ọ̀dẹ pọ́tẹ́bù ọ̀pọ̀ ọ̀pọ̀ mẹ́bù. Sunday àmọ̀wọ́ ọ̀rẹ́ mi dáadáa yọkọtọ yọkùn yọkùn ìgbà tí ò bá yọkùn ahun lónìí fẹ́ràn bọ́dì bí ọkọ̀ tó kún bọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ bá wa gbọ́ ètò tọ̀sẹ̀ yìí tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Olódùmarè ọjọ́ tọ́ọ̀sẹ̀ ńrọ̀lẹ́ èmi àti yín á pàdé lórí ẹkú ìyànjú abẹ́ ààbò Olódùmarè mo fi yín pamọ́ sí ààbò ẹnìkan ló nípọn tó jurin lọ kò sí ní ẹ̀dá bá sọ̀rọ̀ ẹ̀dá kò ní fọwọ́ kàn yín kò ní fọwọ́ kàn mọ́ yín láṣẹ Olódùmarè àwọn tó ń gbàdúrà fún wa ẹ ṣeun àwọn tí wọ́n náwó ìrànlọ́wọ́ sí wa ìrànlọ́wọ́ náà ò ní ṣe lórí yín ní ṣe lórí àwọn ọmọ yín. EOB lórúkọ mi ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ̀njọ́ wọn kà tún gbọ́ àtúnrí bí àti láyínká ayéfẹ́lẹ́ àjọ wà lórí ètò ni ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ń kí Stay safe, stay fresh, remain blessed. Shalom. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB dídènà àìsàn rọrùn ju ṣíṣe ìwòsàn lọ. ó náà ní àkíyèsí pẹ̀lú kíkó gìrì mọ́ ètò ìmọ́tótó inú ilé àti àyíká rẹ̀ lẹ́nu lọ́lọ́ ẹ̀ ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ páìsàn ibà lásà ti rápálá wo àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè nàìjíríà tí òṣìṣẹ́ ni tí ò lè kọlù èèyàn lè kó ibà lásà nípa mímu tàbí jíjẹ oúnjẹ tí eku tó ní àìsàn yìí bá ti tọ̀ sí yìí fọwọ́ kàn tàbí ṣe gá sí ká sì sọ́ra fún ẹ̀jẹ̀ ìgá àti ìtọ̀ ẹni tó bá ní àìsàn ibà lásà àwọn àpẹẹrẹ tẹ́ẹ̀ máa rí lára àwọn tó bá ní àìsàn yìí ni kó máa rẹni látinú wá kẹ́ kéèyàn má mọ bó ṣe ń ṣe ni orí fífọ́ kíṣàn máa faniṣo àyà ríro ọ̀fun dídùn ikọ́ kéèyàn má lè jẹun èébì àti ìgbẹ́ gbuuru tó bá ti wá gbọ́rẹ̀ gẹ̀dígẹ̀tàn nínú ara ikùn ó máa wú èèyàn lè máa pọ̀jẹ̀ lẹ́nu ojú imú pẹ̀lú ojú ara àtàwọn àpẹẹrẹ míì tó ti ṣeé ṣe kó nítọ̀hún ó já wa sílẹ̀ láàrin ọjọ́ mẹ́rìnlá ó lè dènà àìsàn ibà lásà nípasẹ̀ gbígbé ní àyíká tó mọ́ tónítóní láti má fàyè gba èkúté nínú ilé rẹ̀ ṣíṣe oúnjẹ àtàwọn mímu lọ́jọ́ sáàyè tẹ́kù tí ò lè dè tẹ̀ bá wá kẹ́fẹ́ àṣedédé kan lágọ̀ọ́ ara yín ẹ kàn sí ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú tó péye fresh one oh five point nine fm ilé orin challenge ìbàdàn lónìí àìsàn ò ní ṣe wá kò ní ṣe èèyàn fún wa wò dènà àìsàn ibà lásà. disaster devastation pain colossal loss of precious lives and property when fire rages. <laughs> Turn off all electrical appliances before leaving your home and office.